الحمد لله المعبود والصلاة والسلام على محمد المحمود وعلى آله وصحابته إلى يوم الخلود أدقفون ولو مباوة إكي ولو أتي ولا ولو كما بنبوى محمد أنتي ولو مبانا láti wá jẹ́ àánú ìkẹ́ ọlọ́run kó bá nábì náà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ pátápátá èyí tí ọmọ jẹ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa nírọ̀lẹ́ yìí òun náà ni al-ibadatu wa anwa'uha wa fadailuha al wa ìjọsìn àti àwọn ìran ìjọsìn tó wà nínú ẹ̀sìn Islam àtàwọn ọlá tó wà fún ìjọsìn kọ̀ọ̀kan ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ọ̀rọ̀ tó yẹ ká yanjú nílẹ̀ Yorùbá òun náà ni ọ̀rọ̀ ìjọsìn torí ọ̀rọ̀ ìjọsìn dàrú mọ́ wa lọ́wọ́ àwọn amẹni tó wà lójú ọ̀nà mọ́ eléyìí ọmọ sọ pé báyìí ni ẹ ṣe tọ̀hún ní báyìí ni ká ṣe àwọn amẹni tó kọ̀rẹ́ẹ̀tì àmọ́ ẹni tí kọ̀kọ̀rẹ́ bẹ́ẹ̀ sì ni dandan ni fún wa ká sin ọlọ́run ká tó jáde láyé dandan ni fún wa ká sin ọlọ́run bọ́lọ́run ṣe ní ká sìn ó di méjì ọ̀pọ̀ kírun ọ̀pọ̀ èèyàn gbààwẹ̀ ọ̀pọ̀ èèyàn ṣèjọsìn àmọ́ ń gbà tọ́pọ̀ ọlọ́run dọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan kan fáìlì wọn nítorí pé wọ́n fẹ́ẹ̀lì látara àìgbàgbọ́yé ìjọsìn ẹnìkan ò gbọ́dọ̀ sọ fún wa pé ìjọsìn bá sì máa ṣe rèé lẹ́yìn ọlọ́run àti tanijama àti anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alẹ́ ìbádàtú ẹ̀rí ìjọsìn ìyẹ̀lgáyàtul asma li khaliqillahi khaliqo nítọ́lọ́ nítorí ẹ̀dá gbogbo ti ń bẹ láyé àti ti ń bẹ lọ́run àtẹ̀yísáárí àtẹ̀yísáárí nítorí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ọ̀dà gbogbo nǹkan pátápátá nítorí ẹ̀sìn àtẹ̀yísáárí àtẹ̀yísáárí ọlọ́run ọba wa Allah subhanahu ìwọ́n sọ fún àwa ọmọ èèyàn ipe ẹ̀yàn ọmọ èèyàn ẹ máa tí mo torí ẹ̀ dá yín ní sẹ́rù pé mi ọlọ́run ṣeré ni tí mo ṣe dá yín àti gbogbo nǹkan ọlọ́run sọ ní Qur'an Karim bá dà áwùjọ bẹ̀lẹ́ àmọ́ṣetán rọ̀jìm Suratul Mu'minun ní àyà 15 ọlọ́run bá ní afahasibutum annama khalaqnakum abatha. وأنكم إلينا لا ترجعون ọlọ́run ní sí ẹ̀rọ ni wípé àwọn ọlọ́run ọba adá fèrè ìtumọ̀ méjì ló ń bẹ̀ àwọn ọlọ́run ọba ò àráyè mọ́ àwọn ọlọ́run ọba ò nígbà tọwọ́ wá dilẹ̀ làwọn táwọn sàn sọ ẹ̀jẹ̀ di bá ṣe ran à ń sọ àtọ́ di ẹ̀jẹ̀ àwa ń dá yín báwọn kan ṣe ń kú làwọn kan tó ń wá ọlọ́run bá níṣẹ́ rò pé èmi ọlọ́run ń ṣeré pẹ̀lú dídá ti ń dá yín ni ẹlẹ́ẹ̀kejì nínú túmọ̀ ó ní pé ṣé ọlọ́run ọba ṣe é rò pé ọlọ́run ọba dá yín abàtà kẹ́ ẹ máa ṣeré wa annakum ilayna la turja'un ṣe é rò pé ẹ̀ ní padà wá sọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó sọnù ayà mi wọ́n ni wọ́n máa kọ́ lákìdá samáwáàtì wọ́lẹ̀ àrídọ̀ ọlọ́run bá ní ìdásámà tilẹ̀ àti gbogbo tó wà nú ẹ̀ wọ́n máa bẹ́yìn náà wọ́n máa àti tí ń bẹ láàrin sámà tilẹ̀ láàbí ní tèrè èmi ò ṣeré dé ibi kí n dásámà àti tó wà nú ẹ̀ ilẹ̀ tí mo dá ní ìṣeré débẹ̀ eré kó mú mi dálẹ̀ àti gbogbo tó wà nú ẹ̀ ní ti ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ọlọ́wọ́n bá ní gbogbo ń tẹ́ rí yẹn èmi ọlọ́wọ́n bá kì í ṣe pé ìrìn tí ń ṣe má ni wọ́n sà ń ṣe kankan sá ìrọ̀rùn mo lérò lérí ẹ̀ ó sì nídìí tí mo fi dá gbogbo ẹ̀ Suratul Dukhan ayat thirty eight bàbá wa mọ̀tọ́lọ̀ nítorí ẹ̀dá wa ọba tó ń sọ̀rọ̀ yìí náà ló tún wá sọ nínú sọ́tò zariyat ọlọ́run bá ń sọ̀rọ̀ aya 58 ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ìdá ọmọ èèyàn àtàlìjànú lásán torí ẹ̀sìn mùsẹ̀ dáin bá ṣe wà láyé nítọ́lọ́n fẹ́ ká máa ṣe kí ni jama ẹ̀sìn ẹni tí ó ti ṣẹ̀sìn tó sì ń gbé èèyàn kọ́ máa wáyé sàn ọlọ́ni máa ń rí ìdùn mi ní omi rìsíkọ̀ èmi ò nídìí owó yín wà máa ò rí ìdùn áyùn yóò ti ìmú èmi ò sì nídìí oúnjẹ yín ẹ̀yin lẹ́ ń náwó ẹ̀yin lẹ́ ń jẹun iná lọ́ọ̀ha huwa razzaku èmi gan ni ń fún yín aládìsíkì lèmi ọlọ́run zoliko wátìlímátì agbára mi pọ̀ o kò sẹ́ni tó lágbára tó èmi ọlọ́run àyà yìí yóò kílẹ̀ pé ọlọ́run ní torí ẹ̀sìn lòun ṣe dá wa illa liya'buduni gbogbo ọmọ èèyàn tó bá ti bọ́ sérí ilẹ̀ kọ́ wá sí lọ́nà ẹ wá rí gbogbo tọ́lọ́n dá yàtọ̀ sáwọn èèyàn àtàlìjànú nínú gbogbo àwọn ìkẹ́ ayé jíjẹ mímu atẹ́gùn oòrùn àti gbogbo àwọn nǹkan mèremère ayé àti èyí tí ń bẹ lókè pẹ̀ àti èyí tí ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀ àwa lọ́lọ́ da fún kó lè ràn wá lọ́wọ́ láti ṣe kíni láti ṣẹ̀sì ló fi ní èmi ọlọ́run ọba wàlẹ́dí kọ́lákọ́lákùn máa fi àrùdí jẹ́mí gbogbo ń tọ́wà ní eré ilẹ̀ pátá mọ́ dáa fún ìgbádùn yín kọ́ máa ràn yín lọ́wọ́ láti ṣe ń ta torí ẹ̀dá yín bọ́ ọba ń kọ́ṣẹ́ tó ń ṣòwò tó ń lọ bí tó ń lọ gbogbo ìwé tó kà àti gbogbo ìrìn àjò rẹ lílọ bíbọ̀ rẹ kẹ́sìn ò lè bá rọrùn fún ọ kẹ́sìn ò lè bá rọrùn fún ọ lọ́lọ́run ọba ti dá gbogbo ẹ̀ ìyàwó ọmọ ìgbádùn tẹ́ ń gbádùn lára ara yín nítorí ẹ̀sìn lẹ́sìn ń gbádùn nítorí ẹ̀sìn láti dátẹ́gùn nítorí ẹ̀sìn láti dóorùn nítorí ẹ̀sìn láti mú irúgbìn jáde nítorí ẹ̀sìn láti dẹ́ja àti màálù àti gbogbo àwọn ewébẹ̀ àti gbogbo àwọn tẹ̀jẹ̀ tẹ̀fíndán tẹ̀fíndéèyàn gbogbo ẹ̀ pátápátá àdá fún yín kò lè ràn yín lọ́wọ́ lérí ẹ̀sìn ọlọ́run ṣe o bọ́bá ní a máa sẹ̀sìn tí ò fún wa lómi a máa ṣe náà ni bọ́bá ní a máa sẹ̀sìn tí ò fún wa lóúnjẹ a máa ṣe náà ni. alẹ́ ṣe kọ́lọ́kọ̀nà ẹ̀ wá rẹ́ni tó dá wa yẹn huwa al-mustahiqu lil-ibada òun náà lọ́lẹ́tọ̀ sí ìjọsìn ẹni tí ó dá wa tá a bá ń sìn àgọ̀ ni. nítorí ẹni tó ń sìn yàtọ̀ sọ́lọ́ọ̀nì ẹ̀yin méjèèjì ọlọ́ọ̀dẹ́yìn méjèèjì mùsùlùmí nìkan ni wọ́n ń sin Allah gbogbo ń fẹ́yàtọ̀ sí mùsùlùmí lérílẹ̀ ayé ìtọ́lọ̀ ń sìn àtàwọn tí wọ́n ń sìn àti tí wọ́n ń sìn màkàlùkọ́ ẹ̀dá làwọn méjèèjì ẹ̀dá wa ń sin ẹ̀dá ẹ wo ẹ̀sìn tó yàtọ̀ sí Islam ẹ rí i pé ẹ̀dá ń sin ẹ̀dá ni bẹ́ẹ̀ bọ́ sínú abúlé ẹ̀dá ń sin gi ẹ̀dá ń sinrin ẹ̀dá ń sin èṣù tí ò rí gbà mí bẹ́ẹ̀ bọ́ sínú ilé ìjọsìn àwọn kiri yóò kí ni wọ́n ń ṣe mẹ́ẹ̀ jama lórúkọ ta ni jama ta ni wọ́n máa ń dúpẹ́ fún ẹ̀dá anábì ẹ̀yíṣà gbogbo ọ̀rẹ́ ẹ̀sìn tó yàtọ̀ sí Islam tọ́lọ̀ ń dá wọ́n sìn ọlọ́run bá wá ń sọ fún wa pé ya ayyuhan nas ẹ̀yin ọmọ èèyàn i'budu rabbakumul ladhi khalaqakum ẹ máa sin ọba tó dá yín ọba tó dá yín ẹ máa sin ẹni tí ó dá yín walladhina min qablikum òun náà ló dá àwọn bàbá bàbá yín àti gbogbo àwọn tí wọ́n ti lọ la'allakum tattaqun á bẹ̀rù ọlọ́run. akọkọ bẹ̀rù ọlọ́run náà ní kó máa sin ọlọ́run alladhi ja'ala lakumul arda firasha ọlọ́run ní ẹ̀rí lẹ̀ ní ẹbẹ̀ ẹ̀rí lẹ̀ tí mo tẹ́ fún yín kẹ́mà rìn bẹ̀ wọ̀sàmà àbínáhà ẹ̀wò sàmà ẹ̀bẹ̀ lọ́wọ́n ọba mo sì tẹ́ tí ò lóko wà áhùn ìmà omi jáde látòkè lọ́sàn ìmínà tó omi ti ń bọ́ lẹ́nu ọlọ́run bá ní fún gbàdùn yìí fa akhraja bihi minas samarati rizqan lakum àwọn arúgbìn tí ń jáde iṣu ọkà bàbà àgbàdo apu pẹnapu kòkómbà gbogbo ntẹ́ǹjẹ pátá ọlọ́run bá ní rizqan lakum ìmú jáde kọmọ járíṣìkì fún yín tẹ́ máa fi gbádùn fala taj'alu lillahi dáadáa ẹ má wàá mú àndáàdì kẹmà wá sí kí náà ń pè ní àndáàdì ní dùn àndáàdì irú ọlọ́run nínú tí mo dá wà á ń tún ta àdàmúhùn ẹ sì mà ẹ mà ẹ mà pé kì í sọ̀lọ́ nítorí a béèrè lọ́wọ́ yín pé sí nǹkan òun ló dá yín ní tí gbogbo wọn sọ ni pé ọlọ́run ọba ló wa kí lọ́wọ́ adé tẹ̀ ń sin tí ọ̀dà yín lọ́lọ́run fi sọ pé ẹ ẹ ṣe máa ń sin ẹni tó dá yín. ìbádàtò gáírì láàyè ìbádàtò àǹdàd ìjọsìn tó yàtọ̀ sí ìsìláàmù lérílẹ̀ ayé kẹ́nìkan mọ̀ máa ń sọ pé ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn lọ́yàtọ̀ ọ̀tọ̀ àfáà ti máa ń sọ bẹ́ẹ̀ jàmáà mùsùlùmí ti máa ń sọ bẹ́ẹ̀ òròyé o gbogbo ẹ̀sìn tó kù láyé àdáàdì ni wọ́n ń sìn àdáàdì òun náà ni nǹkan tí wọ́n gbé kalẹ̀ tọ́jẹ̀dá ọlọ́run tí wọ́n wá ń wárí fún tí wọ́n ń sìn islam nìkan ní sìn allah àwa mùsùlùmí nìkan là ń sìn allah nínú islam nìkan ní ìsìn lọ́run lódodo wa ọlọ́run ti yanjú gbogbo àwọn ẹlẹ́sìn ọlọ́run ni ẹ má jẹ́ ọ́ dàrú mọ́ lọ́wọ́ téèyàn bá ti jẹ́ mùsùlùmí kò ṣẹ̀sìn ẹ̀sìn ní ń ṣe kíni ní ń ṣe ọlọ́ni kòlìyà ayúwàlì káfírun nígbà tó fẹ́ sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ àwọn abọ̀rìṣà la àbúdú máa ta àbùdù eré ànábì sọ fún wọn pé ìwọ ò ní sin tí wọ́n ń sìn láyé kí ni wọ́n ń sìn jàmọ́ igi tí wọ́n ń gbẹ́ irin tí wọ́n ń gbé kalẹ̀ ère tí wọ́n ma ère three thirteen ni wọ́n lọ́wọ́ ní maka jàmọ́ mùsùlùmí gbogbo ìdílé kọ̀ọ̀kan lọ́wọ́ ní òòsà kọ̀ọ̀kan nínú ẹgbàá wa kan wọ́n ní èrè three lọ́wọ́ ní maka ìkọ̀ọ̀kan ló tí wọ́n ń sìn ọlọ́run bá ní sọ pé òní sin tí wọ́n ń sìn nígbà tí wọ́n parí àyà yìí àbí súra yìí lakum dinukum ọlọ́run bá ní wa lọ́tọ̀ àyà yìí jẹ́ pé àwọn òṣèlú lọ́lọ́run fi ní ká lọ ọlọ́run tún yanjú ti àwọn abọ̀dìsà ó ní làtàjúdù lè ṣàmùṣe wà láàrin ní kọ́mọ̀rẹ̀ ẹ má fẹ́rí kalẹ̀ fún oòrùn àtòṣùpá wàsíjúdù líláyé lẹ́bí kọ́lákọ́rún Allahu akbar ọba tó dá wọn tó dá oòrùn tó sì dá àṣùpá ọba yẹn ní kẹ́ má fẹ́rí kalẹ̀ fún nígbà tán náà má fẹ́rí kalẹ̀ fún oòrùn láwa fẹ́rí kalẹ̀ fún gi nínú oòrùn àti gi tá ń wọn lọ ní tó tóbi jù ọlọ́run ní ẹ má fẹ́rí kalẹ̀ fún ká tó wá pé ní tó ṣe kíní ní tó kéré nǹkan tó ìyá òta àbòdò ọlọ́run tẹ́ bá sìn mí ẹ má ṣe tí mo dá èmi tí mo dá wọn ni kẹ́ ẹ máa ṣe kí ni kẹ́ ẹ máa sìn Suratu Fussilat àyà 37 ọlọ́run yanjú àwọn kèfèrí àwọn abọ̀rìṣà àwọn ará abúlé àwọn olóró àwọn onígunnu gbogbo abúlé kọ̀ọ̀kan abúlé òjòdú abúlé àkúté abúlé lámbẹ́ abúlé mátọ́gún ọ̀ṣẹ̀rẹ̀ gbogbo abúlé kọ̀ọ̀kan abúlé agégi ni wọ́n ní àwọn òòṣà tí wọ́n ń ṣe ni tí wọ́n ń sìn gbogbo mùsùlùmí tí máa ń jẹ́ abdulrauf tí ń jẹ́ abdulrahman tí ń jẹ́ abdulfatah tí ń jẹ́ kọmọdùdín gbogbo mùsùlùmí tí máa ń bá wọn participate ń bẹ̀ ó ti kó nu islam out of islam tọ́lọ́ ti ní ẹ má fèrè kalẹ̀ fún tí mo dá kí làwọn sì ń sìn nínú abúlé jama ìtọ́lọ́mdá ọlọ́run yẹn ti tàwọn kiri yóná alòlè kitab onílàkọ́dí káfárà alladhina qalu inna allaha huwal masih ọlọ́run ọba ní ẹ̀rí àwọn tí wọ́n ń pè anabi isa inna allah huwa almasihu bun maryam gbogbo àwọn tí wọ́n ń pè anabi isa ọmọ maryama tí wọ́n ń pè lọ́lọ́run bẹ́ẹ̀ni bá ní jesus is god lẹ́ni kò sì sọ nínú ìlànà wọn báwọn bàbá wọn ṣe máa ń sọ lọ́lọ́run fi ní gbogbo àwọn tí wọ́n ní inna Allaha Allah wal masihu ibn Maryam òun ní Masih Isa ọmọ Maryam ọlọ́run bá ní kèfèrí ni wọ́n ọlọ́run yanjú tiwọn náà wọ́n jọ dàrú wọn lọ́wọ́ mọ́ o gbogbo àwọn tẹ́wọ́n wí kàtẹ́kàtẹ́ tí wọ́n pe àfa ẹ̀ sẹ́yìn dọ́run rí ọlọ́run lọ́mẹni tí ń sin òun àwọn náà mẹni tí ń sin lọ́hun suratu uh, Al-Ma'idah ayah 17 lọ́lọ́run ti dìkílẹ̀ àwọn àti kùfàr wọ́n dára ẹ láàmú ọlọ́run ní laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ọlọ́run bá ní aláwọn tí ń wí yẹn ṣe kèfèrí ni wọ́n àwọn tó jẹ́ pé wọ́n máa fèmí ọlọ́run bá sì kẹta àwọn méjì suratul al-Ma'idah ayah láti ń dákọ̀ súra àtàyà kó wọ́n náà bá délé kí wọ́n náà lọ léwu wọ́n yìí ṣe ẹlẹ́sìn ẹlẹ́ẹ̀kẹta ahlulbida òun náà ni àwọn tí wọ́n pera wọn mùsùlùmí tí wọ́n wá ń fi nǹkan tọ́lọ́wọ́n ọba ọ̀pá wọn láti ẹ̀ láti fi ṣèjọsìn fún tí wọ́n wá fi ṣèjọsìn fọ́lọ́hún àwọn náà wọn sínú ẹ̀sìn tọ́lá anábì ní kúlù bídí àti dọ̀láàlà anábì ní gbogbo ìjọsìn tó bá jẹ́ bídí à ànú ni igbó ni níbo làwọn kèso nínú àwọn àjàmá inú gbó níbo làwọn nàṣàrà wà inú gbó alùlù bídí àìmọ̀ lòun náà wà àjàmá inú gbó kúlù bídí àti dọ̀láàlà. ló ṣe jẹ́ pé tọ́lá fẹ́ sí lọ́hùn ọ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àfáàfẹ́ dẹ́kun èyí tà ń sí lọ́wọ́ báyìí ìjọ níbàámu pẹ̀lú àlìkìtáàbù àti sunna tí ọba ti níbàámu pẹ̀lú Kùránì àti sunna out of Islam ànídìẹ ta'asaru bil mushrikin wa nasara wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn alùbídíà tí wọ́n bá ń ṣèjọsìn lọ́wọ́ ẹ rí pé àyídà kí wọ́n jọ nasara àbí kí wọ́n jọ ẹlẹ́bọ èyí tó jòkólẹ̀ tó lóun ṣe yálà tí mùtọ́ wa tan kándù pupa ta ló jọ jama ọjọ́ mọ̀júsí àwọn wo ni mọ̀júsí àwọn abọ́ná kèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n bẹ́yẹn bá jẹ́ òkúlẹ̀ oyé tí wọ́n ń lùlù tó lòun dárúkọ ọlọ́run tó lòun dárúkọ ọlọ́run àtọkùnrin àtobìnrin tí wọ́n jọ ń lùlù papọ̀ wọ́n wá ń kọrin aníkílẹ̀ ń sìn wọ́n láwọn ṣe síkiri àwọn ni èyí tẹ̀ ń ṣe yọ̀ lábọ̀ nítorí pé ọ̀gá yín ò ṣe kẹ́ tó máa ṣe ànábì òmúru eléyìí wà ṣọ́ọ̀ṣì ni wọ́n ti máa ń ṣe kí ni ni wọ́n ti máa ń ṣerú ẹ̀ ló ti dẹ́gbà àwọn bẹ́ta ni ò sínú ẹ̀sìn mùsùlùkì ò sínú ẹ̀sìn nasara ò sínú ẹ̀sìn alùbídà ò sínú ẹ̀sìn àtàyẹ túbọ̀ títí tí wọ́n fi túbà lọ́dọ̀ ọlọ́ táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bá túbà alhamdulillah wọ́n bọ̀ sínú ẹ̀sìn tawhidul adiyan ká máa wá máa pariwo pé a fẹ́ máàkì gbogbo ẹ̀sìn papọ̀ àwọn mítìn kan lọ ní gbogbo àgbáńlá yín sí lamẹ́ríkà ní London láfíríkà kọ́dà òde làkàrà gbogbo bí àwàyí náà meeting pé tawhidul adiyan ẹjíká sẹ̀sìn dẹ́yọ̀ kan àwọn pásítọ̀ àti gbogbo àwọn abọ̀rìṣà gbogbo wa bẹ́lẹ̀ bá ní ọ̀rúnmìlà ọ̀rúnmìlà tó bá ṣe tiẹ̀ tán gbogbo akásà mi bẹ́lẹ̀ iná bá dé pé lórúkọ jésù lórúkọ jésù tí gbogbo akásà mi fún ní bá dúró wọn ṣe bọ́lá tó yá àfa àtọ̀hún tí ọ̀dá kaba ó lóun ti sọ̀rọ̀ ẹ̀ subhanallah wala abudulillah wala ilaha illallah Allahu akbar olódò làwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn òye wọn ẹ̀sìn òye mùṣírìkì ẹ̀sìn òye nàṣọ́ra ẹni tí ń bá wọn ṣe tàwíìdù láti yá ní pé ẹja sọ̀tìn kan náà ẹ̀sìn afẹ́gbọ́lọ́dẹ ntí ọmọ àdá yín pọ̀ nu afẹ́gbọ́lọ́dẹ ntí ọmọ àdá yín pọ̀ ni ẹfẹ́ túlù ṣe ntí ọmọ àdá yín pọ̀ ni pé báwo mo fẹ́ rán sọ dákun bàbá olóòṣà yìí wọ́n lọ́ọ́ máa sọ rán dákun máa rán sọ mi ẹ̀sìn ọ̀tako ọ̀rọ̀ ayé ni ọmọ àdá yín pọ̀ lérí dáadáa ẹ̀sìn oníṣekíni ẹ̀sìn onídà yín pọ̀ tọ́lọ́wọ́n ọ̀dà pọ̀ ọlọ́run wá ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ yìí tí wọ́n bá túbá walladhina kafaru àwọn kèfèrí yatamatta'un wọ́n máa gbádùn ọlọ́run yatamatta'un tàmọ́tọ̀ ẹ máa tán pè bẹ́ kí ẹ máa enjoy wọ́n máa fẹ́yàwó wọ́n máa bímọ wọ́n máa gun mọ́tò àwọn náà máa kọ́lé kọ́dà yóò sọ fún yín pé èṣù táwọn ń bẹ̀ gan-an lọ́ra jíìpù fún un ìwọ tó ń pe ọlọ́run tí gbogbo wájú rẹ ti fẹ́ sí mọ́jọ́jọ́ olójú ọlọ́ni yàtà máa ta òun ni wọ́n máa gbádùn àwọn kèfèrí wàyà kúlóònù wọ́n máa jẹ ètò wọn fẹ́ ẹ máa pàdé ẹ máa pàdé wọn láwọn rẹ́sítọ́rántì tó lágbára wọ́n máa jáde wípé ẹni tó dáa fún kò sí dáa fún ọlọ́run ní wọ́n máa jẹ wọ́n máa mú lérí ilẹ̀ kàmáta kúlù àní àm bẹ́ẹ̀ náà ṣe ń jẹun bẹ́ẹ̀ làwọn náà máa jẹun bákan làwọn méjèèjì ta lọ́lọ́run fi kẹfẹ́ wíjàmá ẹranko la ilaha illa tó bá ti ṣe lọ́hùn ẹranko tí ń kọ́lé ẹranko tí ń gun mọ́tò bí ìyàwó rẹ̀ ọba ti sẹ̀sì ẹranko lọ fẹ́ lé tọ́mọ rẹ̀ ọba ti sẹ̀sì ẹranko lẹ́bí àbíta lókùnrin ẹranko walladhina kafaru bọ́yẹ̀ gbọ́ dáadáa suratu muhammad aya twelve ọlọ́run láwọn kẹfìrí sẹ́ ń wò sin Allah yàtà màtà ọ̀hún wọ́n máa gbádùn wàyà kùlùún wọ́n máa jẹ wọ́n máa mú kàmá kùlùún àní àmù báwọn àgbò àwọn àgùntàn àwọn ewúrẹ́ àwọn màálù bí wọ́n ṣe ń jẹ bí wọ́n ṣe mu wànàrú mọ́tì wà láhùn wọ́n padà jóná ni kẹfẹ́rí wa ń kọ́ ọ́pṣíà kẹfẹ́rí ń kọ́ ẹ́stéètì inú ẹ̀ wá ń bàjẹ́ ẹni tí ń lè jóná àfi tọ́ba túbá suratu muhammad aya kí ni mo pè jama ẹ máa kọ́ lẹ̀ o wọ́n lè pé ìmọ̀ àlè láyà tó wá ń sa àwọn àkàlẹ́ ẹranko bí ta ló pé jama àlá ó dùn àwọn bá tú bákan tó di èèyàn àlè ìbáàdà tù wọ́n ń pè níjọsìn jama nígbà tí ní àwọn eléyìí ṣẹlẹ́sìn àwa tá a wá jẹ́ lẹ́sìn tá a jẹ́ mùsùlùmí kọ́ ló máa yọ wá kó mbẹ́ àlè ìbáàdà kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ bàbá wa sheikh ibn taymiya ọlọ́run fún wọn sì kò wọ́n ní orúkọ ọ̀kan ní ìjọsìn yẹn jáàmì òní lèkúlè máa yọ ìbò lọ wọ́n ní gbogbo ntọ́lọ́mbà ti nífẹ̀ẹ́ sínú koran àti sunna ìdí wọ́n pè ń jọsìn nù wáyà rẹ̀ bọ̀ gbogbo ntọ́lọ́mbà ti yọnu sí wípé mo fẹ́ kẹ́ máa ṣe lé tó o bá ti bá pàdé ẹ̀sìn ló ń ṣe minal aqwali wal a'mal bọ́yọ̀ ọ̀rọ̀ tá a sọ jáde lẹ́nu ni àbí ìta ṣe níṣẹ́ zọ́hìrà èyí tó hàn sí wa ni tá a rí báyìí pé á ah, lágbájá ẹ̀ mọ̀ kú ẹ̀sìn wọ̀lùbáàtìnà àbí ìtọ́jẹ́ pé àníírí onítọ̀hún nìkan ni ọmọ àmọ̀ fún òfin sin ọlọ́run definition yẹn ọwọ́ comprehensive ga rahim allahu rahmatan wasa ṣẹwárí ìjọsìn wa yìí oríṣiríṣi ìbádá tó ń kò lè bí wa èyí tá a máa fi ọkàn sí èmi ò ní rí ti yín ẹ̀yin ò ní rí tèmi náà gẹ́gẹ́ bí tawhid àti ikhlas ìbádá tó ń badaniya ìmí ìbẹ́tọ́jẹ́ pé ara nìkan láà máa fi ṣe asọ́lá wọ̀sùyà gẹ́gẹ́ bí irun tanki àtàwẹ̀ tangba àbẹ́yìn lè fẹ̀mí gbàwẹ̀ èyí lè fẹ̀mí kírun ẹlẹ́ẹ̀kẹta ìbádàtun màlíyà ìjọsìn lọ́jẹ́ pé káyọ owó lápò ní azaka òun náà ní ká kó bó ṣe kọ́ bá kò ní ọ̀fẹ́ sí lọ́nà bó ṣe ti lé lọ́wọ́ yẹn títọ̀ òun dúpẹ́ pé ẹ ṣe ah, tí inú ò ní bàjẹ́ nítorí ṣe ní ọ̀sìn lọ́nà àti ìbádàtú màníyàtú wà bàdàníyà àwọn ìjọsìn kan mẹ́tọ́ jẹ́ pé yóò nà lówó yóò tún nà ní bọ́dì a tún lu ara sí méjèèjì lòun ni hajj àti jihad gbogbo ẹni tí bá ń ta kàkálẹ̀ ni ń jama yìí ń mi àtàwọn míì náà tó wà lábẹ́ rẹ̀ tá a ti darúkọ mi ìjọsìn dàrú lérí nítorí ọ̀dàrú ni pé nǹkan méjì lọ bọ́kùn bẹ̀ méjèèjì yìí sì ni sárítọ́ àlẹ́ìbàdà májèmú tí a gbọ́dọ̀ a gbọ́dọ̀ má mú un ṣe lérí ìjọsìn wa alákọ̀ọ́kọ́ al-ikhlas tá a bá ṣe ìjọsìn ká máa ṣe nítorí ọlọ́run o ẹ̀yin màá yá mi irun tó bá kí nítorí èèyàn má ti kí tán tó fi sálámà tó fi kú lérí irun ọlọ́run nígbà àwẹ̀ tó torí èèyàn gbà ọlọ́run ní gbà á owó tó torí èèyàn ná ọlọ́run ní gbà á kéwú tó torí nǹkan míì ké ọlọ́run ní gbà á bóun ti sọ ọlọ́run lérí nǹkan míì ọlọ́run ní gbà gbogbo ojú ọ̀sẹ̀ pátá ọlọ́ni wa máa umiru illa liya'budullah ọlọ́run bá ní ń tapa yín láti ní kẹ́ wá sí ọlọ́run ọba láyé mukhlisina lahu dina hunafa àmọ́kẹ́ jẹ́ mukhlisin lahu lillah aláàní ẹ̀ torí ẹ̀ ṣe. mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ní kọjá pé ìtọ́ fẹ́ẹ́ fi jọ́sìn fọlọ́run ọba yẹn ọ̀gá àgbà olùkọ́ àgbà tí wọ́n ń pè ní anabiwa muhammad sallallahu alaihi wa sallam yóò jẹ́ kí òun ló ti kọ́kọ́ ṣe é kí wò ó tó ṣe kíni kí wò ó tó ṣe é níta anabi ọba ti ti súnmọ́ lọ́hùn tó ọba ń fi ń súnmọ́ lọ́hùn òun wéṣì táìmù ni tọ́lọ́ lọ́hùn ti làámọ́lẹ̀ pé kò lè in kuntum tuhibbuna Allaha tẹ́bà mọ̀ pé ẹni fi ọlọ́hun ẹfẹ́ sin lọ́hùn fattabi'uni èmi ni ẹ tẹ̀lé yuhibbukumullah látara pé ẹ tẹ̀lé mi ọlọ́hun tẹ̀ fẹ́ nífẹ̀ẹ́ ni yóò wà nífẹ̀ẹ́ wọ̀nyẹ́ kẹfẹ́rẹ́ lakum lónìí wọn bá kún gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣe kẹ́ tó máa ti súnà ọlọ́wọ́n parẹ́ wallahu ghafurur rahim ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sìn wa lànàbì fi ní sallu kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí pé bẹ́ẹ̀ ṣe rí pé mi ànábì ń ṣe ń kì bí n ṣe ń kí gẹ́lẹ́ ni ẹ ṣe kí ni bẹ́ẹ̀ bá ti kí bẹ́ẹ̀ bá ti àtọ́jú sàdánbí ọlọ́run nígbà á padà wá kó àwọn bídíà wa lọ́la àwọn bídíà kọ́mùsùl bídà àwọn ìrànràn bídíà nínú ẹ̀sìn wa ọlọ́run ní gba anábì ní kúlù bídíà àti dọ̀láàlà anábì ní gbogbo tẹ bá dálẹ̀ nínú ẹ̀sìn tẹ̀ fi ń sin ọlọ́run inú gbólẹ̀ wà ẹ ti sọnù mọ́ni àmìlà amalan ẹni bá ṣiṣẹ́ kan lẹ́sà àlẹ́ àmọ̀rúnà lẹ́sà àlẹ́ àmọ̀rúnà tí èsì pé mi ànábì mo ní ọlọ́run ní báyìí láṣẹ o èyí wá ń ṣe lọ́nà míì fọwọ́ rọ́dù ọlọ́run nígbà nítọ́lọ́run ọ̀bá gbà jàmá mùsùlùmí onítọ̀hún bọ̀ lọ́lọ́run fi sí jàmá nílé wọ náà ni ọba ajẹ́ bídíà yìí tí ń sọ̀yàn di kèfèrí yóò jọyìn àwọn ẹlẹ́bọ ọba ajẹ́ bídíà yìí tí yóò sọ̀yàn di kèfèrí yóò wọ náà kó tó wà lìjánu ọlọ́mọsá ìsọ ní ẹ̀mẹ́ náà òkúlù dọ̀lá àlàtí ló jẹ́ pé ìjọsìn rẹ má kọ́pì ẹnìkan kó o bàtà rẹ má sì wá má kọ́pì ẹnìkan kó o rẹ gọ̀bì àti fìlà máa gẹ̀ ilé rẹ kọjú òṣèlú wọ aṣọ wọ kó wọ bàtà wọ kó wọ ilé ayé kò sí bídíà bẹ́ẹ̀ tí wọ́n ní bídíà ẹ̀yìn tí wọ́n dálẹ̀ tí ò sínú ayé tẹ́lẹ̀ ẹgùn pléènì ẹlò máìkì ẹlò handset iphone tó dá àwọn tí ọ̀dá kan mọ̀ ẹ̀gbọ́n tí wọ́n sọ fún yín wọ́n pé ẹlẹ́ ànábì ò ṣe lẹ́lá tó lè kọ́ dídì sáà ànábì gun pléènì sáà ànábì fi síbi jẹun ẹ̀wọ̀n tá à ń sọ ẹ̀wọ̀n tí ń wí àyànjú ẹ̀ lọ́la pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wa táàfin inú kó sọ́wọ́ torí ẹni tọ́rọ̀ ọ̀báyé yẹ́wà ni à ṣé gbogbo dáná bí òṣèré náà lẹ́ ń ṣe lóòótọ́ àbí gbogbo ẹ̀lẹ́yìn tí ànábì yìí ò ṣe ẹ̀yìn ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi tí ànábì ò ṣe ẹ̀yìn ajá wọn náà máa ṣe nǹkan mi tí ànábì ò ṣe kíni tí ànábì ò ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alìbádàtù alìbátínàtù alìwájíbà ẹ̀ rí ìjọsìn èyí tó jẹ́ tẹ̀mí ẹ̀ nírí tèmi èmi náà nírí tèmi ẹni máa rí traces rẹ̀ lára wa o àti ṣe sí wa àmọ́ bó ṣe tó nú ẹ̀mí ìbádà yẹn nìkan mọ́ lẹ́yìn wo àtọ́lọ́wọ́n ba alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alìyímánu bìlá kò nígbàgbọ́ sọ́lọ̀ nìkan alhamdulillah èmi ò nígbàgbọ́ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣe ẹni bí mo ṣe sọ́hun mo sọ ẹgbọ́n ọlọ́run àti mi nìkan lájọ́ mà tí má bí ẹ̀yin náà ń sìn kílẹ̀ sọ lẹ́yìn aláàẹ̀ ní ìmánì sẹ́lòmí ìmá tí ń jọ́lọ̀ tí ń darí gbogbo nǹkan tí ń fún ní jíjẹ tí ń fún ní mímu tá a máa ń pè lásìkò ìṣòro tá a máa ń bẹ̀ tá a o retí lọ́dọ̀ rẹ̀ èmi ò ní bí mo ṣe wá sọ ní ẹ̀ mà ó wà láàrin mi àtọ́lọ́hún tí wọ́n náà bá níwọ̀ náà ni ó wà láàrin wọ àtọ́lọ́hún ọba àmọ́ èyí tí a fẹ́ sọ fún ọ ni pé má kú lérí pé o tún nígbàgbọ́ lérí nǹkan mi. ẹlẹ́ẹ̀kejì al-khawf ọyẹ al-khawf kéèyàn máa bẹ̀rù nǹkan mi yàtọ̀ sọlọ kí pé jò ń bọ̀ asáfẹ́jọ́ àbí táyà mọ́tò bẹ́ǹsì ẹ̀rù yẹn ẹ̀rù khawfu tabi'i àdámọ́ lè yẹn nature nìyẹn ẹ̀rù tí wọ́n ń wí ni pé kọ́ máa bẹ̀rù tó rí wọ́n láwọn àgbà wọ́n wà nílùú òkè o ah èmi ìdí lọlé ọdún lọ́dún ni ah ọdọọdún tí ń bọ̀ èmi tó jẹ́ pé mo ṣe gba ṣọ́ọ̀bù kejì ni wọ́n tún dálú ẹ̀ padà sẹ́yìn àwọn owó náà fẹ́ẹ́ dọ̀ padà sẹ́yìn kọ̀mọ̀ wọn kọ̀mọ̀ sílípì wọn kọ̀mọ̀ àdúgbò wọn kọ̀mọ̀ kọ́ wọn ìkànnì páyà wọn náà ni ọlọ́ba ní nàmá zalikum shaytanu yukhawifu awliyaha èso ọmọ dẹ́rù bá wọn ọ̀rẹ́ fala takhafuhum ẹ bá bẹ̀rù wọn wa khafuni èmi ni ẹ bẹ̀rù in kuntum mu'minin tẹ́bà ní imán suratu al-ali imran aya one seventy five atawakkulu ala ghayri Allah shirku wa ìjọsìn ẹlẹ́kẹ̀ẹ́ta tó wà nú ẹ̀mí ó náà ní ìgbára lé ọlọ́run pátápátá wa ala Allahi fatawakkalu ọlọ́run ní èmi ni ẹgbára lé in kuntum mu'minin tẹ́bájú olùgbàgbọ́ òdodo ìgbára lé nǹkan míì káso mọ́pá káso mọ́dì káso mọ́lé káso mọ́ abẹ́ mọ́tò onítọ̀hún ò sin lọ́wọ́n ọba Allah ó ti kú ní mùsùlùmí ẹ̀sìn ní kágbára lọ́lọ́ nìkan tí wọ́n ní kí ló nílé àti níta kò ní Allah wọ́n mọ̀ pa ó ó ní aláà nípa rẹ̀ ọwọ́ máa kú tó bá kú àlejò náà lọ́lọ́ ọ̀rọ̀ ti sáàbí ní ọba ká ìbòrí rẹ̀ lẹ́ni ọba máa lọ iye olóòsà àti bàbá oúnjẹ làbí a ní bọ́dà ó kú wa ní tó bá ti kú àlejò náà nílọ bọ́ba ti sọ bẹ́ẹ̀ fún pé ọba jẹ́ kú lọ́wọ́ kan kọ́lọ̀ ń pa wá lérí tàwí lérí ìgbàlá lọ́lọ́ nìkan kálukú kó oògùn rẹ̀ lẹ̀ tó padà kú náà ní tẹ́lẹ̀ ọlọ́run ní watawakkal ala al-hayy alladhi la yamut ẹgbàrá lé ọba láàyè tí ò ní kú surat eh, chapter twenty five verse fifty eight èyí tí mo kọ́ kalẹ̀ kan al-Ma'idah ayẹlẹ karùn-ún àmín sura ayẹlẹ karùn-ún ayẹ twenty three watawakkal ala al-hayy ẹgbàrá lé àlàyé gbogbo tó bá gbára lé àtọ̀sọ́lọ́hún kí ni jama òkú alladhi la yamut ọba tí ò ní kú ní ẹgbàrá lé ìjọsìn ní ìgbáralé nǹkan bọ́bá ti gbáralé ẹlòmíyàn ò sí lọ́mọ nǹkan gbáralé náà ló ń sékíní ni ló ń sìn al-isti'anatu billah ìmọ̀ wàràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run nìkan iyyaka na'budu ìwọ nìkan láàmà sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ nìkan láàmà wá ìrànlọ́wọ́ wá lérí ìṣòro ayé àti bùkátà ayé àtàwọn challenges al-isti'ana yìí ìbádà ni ẹnìkan ò lè dá tèmi mà èmi náà lè má tiẹ̀ láàrin wa àtọ́lọ́n lọ́wọ́ al-isti'azatu billah ìmá fi ọlọ́run ṣe ìdáàbòbò ìmá fi ọlọ́run ọba ṣe protection ẹ̀sìn ni ìbáàdà ni aburú ń bẹ lé ayé èpè ń bẹ ojú ń bẹ àṣàṣì ń bẹ gbogbo ọ̀ràn aburú tá ọwà àmọ́ ẹni tó ṣàjìnnà lọ́lọ́run kọ́ wá sábẹ́ ọlọ́run ọba yẹn ẹ̀sìn ni ìbádọ̀ ọkàn ni nítorí pé ọkàn lẹ̀rú ń bà bọ́bá ti wá sábẹ́ ọlọ́run yóò wá fi ọlọ́kàn balẹ̀ lófin ní kúl sọ fún wọn pé a'udhu bi rabbin nas èmi ọmọ wa sọ pẹ̀lú ọlọ́run ọba àwọn èèyàn kúl a'udhu bi rabbil sọ pé èmi ọmọ wa sọ pẹ̀lú ọlọ́run ọba tó ní àṣùbà ẹ̀ka súra yẹn délẹ̀ ta ni ní ká máa fi wá sọ ta ni àbá àwọn náà wàá gbé gíní kan lé ọlọ́wọ́ tó ní kò lè rí méjì omi tó ní sọ pé àfà ẹ̀yìn túbá ẹ̀yìn túbá kí má bàa kú àbí nítorí ọ̀tá kúlà oṣù kan wà láti bìrábìn náà sí òṣìṣẹ́ mọ́nu ọlọ́nìkan láfi wà sùn ẹ̀sìn ni tọ́lọ́wọ̀n nígbà ọlọ́wọ̀n ní ṣe kíní kò nígbà o tẹ bá gbẹ́tọ̀ rẹ̀ fún ẹlòmíì man kana yarju liqa rabbih ẹni bá fẹ́ pàdé ọlọ́run dáadáa fálíyà àmàlẹ́ àmàlà ń sọ́ọ̀lẹ́à kọ́mọ wùwárẹ̀ wala yushriki ti ibadati rabbih ahada kọ́mọ mu ahada má ọlọ́run ọba lẹ́ni tí ti ń ṣe igbákejì ọlọ́run tí ń wá ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ àbí ti ń sìn. ọlọ́ni wa imma yasaganaka mina shaitani tí ìdè ìdè máa wà ìdè yóò sì máa bá àwọn obìnrin olóbìnrin sùn káàkiri ìdè ó di ẹlòmíì yóò sì máa dáwọ́ nù ìdè yóò di ẹlòmíì kò sì ní kírun mọ́ ìdè yóò di ẹlòmíì yóò sì máa ṣépè láwọn èèyàn ìdè yóò di ẹlòmíì yóò sì máa bà nǹkan tó fọwọ́ rẹ̀ sí jẹ́ ọlọ́run wá ní gbogbo ìdè èṣù ti dè yín nazigun ìdè ni wọ́n ń pè bẹ́ẹ̀ pásítà ẹ̀rín bìlá ẹ̀sùn mọ́lọ́hún ẹ̀sán lọ́dọọlọ́ ewọ́ lọ́wọ́ ọba ní oníṣọ́ mina shaytani rajim níbi aburú ìdè ṣetán ẹni tá a ti lé jáde náà lè jẹ́ náà ẹ dákun kó tá n sọ yìí ní tí wọ́n ń pè ń wà bíyà rẹ o tẹ́ ẹ bá ń gbọ́ wà bíyà àwọn wà bíyà àwọn wà bíyà ní tí wọ́n ń pè ní o ẹ dákun gbogbo tá n sọ yìí sí ọba Kùránì mú ọgbọ́ pọlọ mu wọn àwọn àfáàlẹ̀ Yorùbá wọn sọ pé àwọn ò fẹ́ yẹn bí o ẹ má gbé wà bíyà torí gbogbo ń dáǹkọ baba sẹ́kù muhammadu bin abu wahab baba yẹn ni wọ́n ka kuraani pẹ̀lú tamahun watadabur wọ́n kà á wá yọ ọkùn mú òkun kuraani jáde fún wa yìí pé ah, ibi ni a ṣe ọ̀tọ̀ ní táǹsì ọ̀tọ̀ èsì táǹsì èsì ni kéèyàn ó síngbẹ́rẹ́ sí ibi ọrùn kọ́mọ́ ẹ̀ṣẹ̀ ni kéèyàn pa gbogbo ilé ayé kọ́ pa gbogbo èèyàn tó wà láyé ẹ̀ṣẹ̀ ni àmẹ́ṣẹ̀ yẹn ò tó kó síngbẹ́rẹ́ àfúnjẹ torí pé ọkọ̀ àyàn ni náà gbogbo àgbáláyé lọ́pa ọrọ rẹ ń bẹ náà wá bọ́bá wọ lọ́wọ́ lè jẹun yá ọbọ̀ wọ lọ́wọ́ ọba ó lè fẹ́sà jẹ́nà ó lè fẹ́rí jẹun àmọ́ inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lọ́wọ́ lè fẹ́rí jẹni tó bá kú lérí ẹbọ láfi nígbẹ́rẹ́ ó dún kéèyàn pa gbogbo ẹni tí mẹ́lá gbà láyé lọ. sẹ́rí pé ibi adé ni ọjà ó tu lóòótọ́ jálàbí ń bàjẹ́ yìí ṣé bá ṣe máa wọ̀ràn níjàmbá tí gbogbo bàbá àdínì ọmọ lọ́dọ̀ ọlọ́run àwọn ayé àdínì àti gbogbo àwọn jama ó mọ kú lọ́kọ̀ ká máa sin wọn a sì kírun sí wọn la ọlọ́run sì gbàrún wa ọlọ́run gbàrún wa lérí wọn torí pé wọn ò kú dáadáa nínú àwọn ìjọsìn àdúrà òun náà ní ká máa ṣàdúrà bọ́ọ̀ bá ti tẹ́wọ́ báyìí ẹni tó ń tẹ́wọ́ sí nínú yàrá wọn nìkan náà lọ́mọ ẹni tí ń pe ayé ẹni tí ń pe ọ̀fọ̀ ẹni tí ń pe àwọn àgbà ọmọ ẹni tí ń pe aláàmà anábì ní àdúwà huwa al-ibada anábì ní sẹ́yẹ rí àdúwà anábì ní ìjọsìn dùwà wà ìbáda wà mas'ala èyí àdúwà tó fi ń sin lọ́hùn subhana rabbiyal azim subhana rabbiyal azim náà ọkàn ni àtàdúwà tó fi ń béèrè rabbana atina fid dunya hasanatan fún mi lórí ayé ọlọ́run sẹ́dá àdúrà méjèèjì ọ̀kan ìbáàdà ọ̀kan mọ́sálà méjèèjì yẹn ò béèrè lọ́wọ́ ẹnìkan àti lọ́wọ́ ọlọ́run torí pé àdúrà ẹ̀sìn ni tẹ́ẹ̀fì mọ̀pẹ́sìn ni ọlọ́run sọ pé waqala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba sọ pé ẹ máa pè mí èmi ọmọ adá yín lóhùn innal ladhina yastakbiruna an ibadati gbogbo àwọn tí wọ́n ń ṣe ìgbéraga kú nínú ìjọsìn mi kí lọ́lọ́ ń pè ní ìjọsìn àdúrà sayadkhuluna jahannama dakhirin ọwọ́ ọ̀wọ́ ni wọn ọlọ́run ó kó wọn sínú náà jahannama látara pé wọ́n ń pè lómi yàtọ̀ ọlọ́ni wàá mọ́ni adọ́lù mímọ́ ìyàdẹ̀ ohun mi dùn nílá ẹnìkan sọnù tó ẹni tí ń pẹ́ ní tí ì sọ lọ́hùn mọ́nlá ayẹsẹ́dí búláhùn ilẹ̀ ayáhùn mílíkìyàmá ọlọ́run bá ní àwọn ayé tẹ̀ ń pè wọ́n àtàwọn àgbà nì àti gbogbo àwọn òkú ọ̀run àtàwọn ṣéwù wàlíì tó ti lọ yẹn wọn ò lè dá yín lóhùn dálẹ́kì àmú ètò wọ́n hùm àǹdó àìhìn gáfìlún ọlọ́run ní wọ́n ṣe àmọ́ pé ń ṣàdúrà gan dípò tí wọ́n dá yín lóhùn wàyídà ahúṣọ́rọ́ náàsù tábàgbé yìí dìde níjọ́ alkiyama káànù làhùn àdáa àti dáì àti màdì owó àtẹni tí ń pèèyàn àtẹni tí wọ́n ń pè yàtọ̀ sọ́lọ́hún ọlọ́run ọba ní ẹ̀ẹ́dọ̀ta ní tẹ́ máa ṣèpèrè láyín wàkànù bí ibadatihim káfírin ọlọ́run ọba ní ìmá sìn wọ́n tí wọ́n ń sìn wọ́n yẹn iná lọ́sọ wọ́n di kèfèrí kí lọ́lọ́run pè lẹ́sìn bẹ́ẹ̀ àdúrà kí lọ́lọ́run ní àdúrà ni ó ní ìbáadà ni nítorí pé wọ́n ń sìn wọn wá torí ẹ̀dí kèfèrí àdúrà lọ́lọ́run sì ń sọ bọ̀ ọlọ́run bá ń tẹ̀ ń bá ti ń pè ẹ ti sọ́dọ̀ ọlọ́run láfi ní gbogbo àwọn tá a bá ń pè yàtọ̀ sọ́lọ́run ọba kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn wa àwọn ẹni ọlọ́run ọba ni àwọn ẹni rẹ ni bàbá wa pè wọ́n ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa baba sheikh Muhammadu abu wahab wọ́n ti mọ bí táwọn èèyàn máa ń sá sí wọ́n ní tí wọ́n máa sọ ni pé àsìn wọn àkànfẹ́ kí wọ́n sún wa mọ́lọ́ ni láti ń forúkọ ṣéwù Tijani ṣéwù rúfáyí ṣéwù kàùlà àtẹ̀ntí ń pè ya rẹ̀ lọ́rùn náà àtẹ̀ntí ń pè jésù náà gbogbo wọn ọlọ́run bá ní òun ọ̀fẹ́ kò sí intermediary láàrin ẹrú àtọlọ́hun ọlọ́run lóhun súnmọ́ ìdúkà sọ́run lọ wọ́n sì tó wá ń pè bàbá kan tó wà nínú ìyá àsì tó wà ní kàwùlà ìgbé kọ́ bọ̀ sọ fọ́lọ́hun ìyá rẹ̀ tó ti kú láti bí ọgbọ̀n ọdún ó sì wá ń pè ìgbé kọ́ bọ̀ sọ fọ́lọ́hun kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú jẹ ọlọ́run ni òjò òun ní ọlọ́run ni ẹ pè mí àṣìṣẹ́ ìdíbùlà fún ìdáyín lóhùn وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني سبب تمي إمي الله دعين له ẹ̀rí ìṣègáta ìṣègáta ti ẹ̀ òun jọ́kan nínú ìran àdúrà àmọ́ òun nípọn torí pé òun máa ń wá lásìkò òṣòro lásìkò dénjà anabi sàlọ́sàlà nígbà wọn fẹ́ jagun Badr àkọ́kọ́ ogun dákọ́jà náà nù àwọn ọ̀tá wọ́n wá bá wọn láti maka wọ́n tún lépa wọn wá madina wọ́n wá jọ dájọ́ wọ́n jọ fààyè wọ́n jọ fàsìkò àtààyè sí badir badir yìí àyè ńlá kan ní. anabi wọn sọ fáwọn sọhábà anabi ní ẹ máa ṣàdúrà o ẹ máa ṣàdúrà o ẹ máa pè Ọlọ́run lágbájá ibi tí ó kù sí lọ́la ni tàmọ̀dọ̀ ibi tí ó kù sí lọ́la ni nínú àwọn kẹfẹ́ ní maka ti ń wá tẹ́mọ́kọ rẹ̀ abẹ́gi tó ń kù sí lọ́la sanabi wa dakẹbẹ nígbà wa di ooru anabi wa ń ṣe duwa ń ṣe duwa ọlọ́run sì gbọ́ duwa náà ọlọ́run wa rán anabi létí lẹ́yìn ìgbà tí wọ́n ṣẹ́gun igbe othkor rántí tẹ́sítẹ́gì ìtúnà rọ̀bákún tẹ́sítẹ́gì ìtúnà rọ̀bákún rántí ìgbà tẹ́sítẹ́gì ìtúnà rọ̀bákún rántí ìgbà tẹ́sítẹ́gì ìtúnà rọ̀bákún pẹ̀lú ọlọ́run ọba yín fastajaba lakum ọba yìí sì dá yín lóhùn anni mumiddukum bí alifin minal malaikati murdifin èmi ọlọ́run ọba fún yín ní ẹgbẹ̀rún màláyíkà níjọ́ náà àmẹ́ẹ̀mà tí wọ́n sọ̀kalẹ̀ lọ́wọ́wọ́ àwọn ni wọ́n bẹ eré kẹsẹ̀yìn màláyíkà ní tì wọ́n ṣubú kẹsẹ̀yìn ẹni màláyíkà bá falẹ̀sẹ̀ kò tún dé èèyàn mọ́ ẹni màláyíkà bá ti ṣubú kò tún dìde mọ́ pẹ̀lú kí ni jama pẹ̀lú Gaza nábì lóru mọ́júmọ́ ajẹ́pẹ́ ọlọ́run bá nìkan là á máa ń lò fún ìsìgáàzà àmọ́ nínú tàríkà tìjáníyà àbí tàríkà míì náà sùfíà àwọn gbà pé báwọn bá fẹ́ rí ọ̀dọ̀ ọlọ́run ọba dé àbí táwọn bá fẹ́ níṣòro kan èyí táwọn fi máa ṣe ìsìgáàsà pẹ̀lú ọlọ́run ọba yẹn ìsìgáàsà pẹ̀lú ṣíwà àwọn ọ̀yá ju káwọn máa pe ọlọ́run. dèdè ọba wa yá kí ló jẹ́ ìfọlọ́run lẹ́sẹ̀ wa ń tẹ̀ àwọn tá a dá ya hussein àwọn ṣíà ya jilani ya rufa'i ya niyas ya sheikh ibrahim gauzo liliwara a gidini bigaizika falimunatan bilikara ẹni kí tìjàníyà tó bá mọ́kíw dada, ẹni kọ́ wá sí conference tìjàníyà tó bá mọ́kíw dáadáa kọ́ wá púrúfù ní tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi wárúwọ́wọ́ tó fi jẹ́ pé bàbá Ibrahim wọn máa ṣe nìkan gbàmí gbàmí lẹ̀ wọ́n lọ ń gba gbogbo ayé lẹ̀ fálímùnà tẹ̀m̀fìlìkara bùkátà wọ̀ já sùn wọn bùkátà wa ó sì lé orun kúrò lójú wa àmọ́ wọ́n lọ ń gbà wá ẹni kọ́ wá dìfẹ́ǹdẹ̀ kò tó bẹ́ẹ̀ láàfin ni ẹ padà kí ni yàrá náà ti bá yín ṣe rí kọ̀dìjà kúnmínàlá nurun nurun ìmọ̀lẹ̀ ti dé wa kitabun mubin tafsir Qur'an náà là ń tú ìjàmá wọ́n wà ní wabtagu inda Allahi al-wasila bi ẹ wá kàṣà sáàrin ẹ̀yà àtọ́lọ́hún ẹ̀rí ìwọ̀n múnádóko àlàmọ́lù sọ́ọ́lì àlàwọn àfáàgbà pé àwọn fún tafsir wọ́n ní iṣẹ́ rí lẹ́fẹ̀ẹ́ sáàrin wa ti ọlọ́run kì í ṣe ẹni tá a dá lọ́ọ́ máa pè kí lọ́wọ́ pé àwọn nàṣàrà ní kèfèrí sí nígbà wọn Jésù tó ṣe jẹ́ pé kọ́lọ̀ mọ́sá ìbá fún wọn mọ̀nà ẹ̀yọ́ màá yá wa nínú ẹ̀sìn àrùràjá oye àyà ìtìmọ̀ kàyẹn sọ́tù àǹfààní àyà náà àǹfààní àyà ẹlẹ́kẹ̀ẹ́sán àwa ti rí stegasa tànàbì kọ́ wa mú bi tí stegasa ti wọn kọ́ wa sọ́bítọ́ wa kò lè ṣí tíra fún àbí nínú tíra àwọn àdìjọ́ náà ọlọ́mọsá bá ní fún wọn mọ̀nà kọlọmọjà wa náà sùn. àrùdàjà kéèyàn máa retí oore lọ́dọ̀ ọlọ́run nìkan kọ́ ọ má fẹ̀mí tẹ nìkan nínú gbogbo tọ́lọ̀ ń da kí mi lọ ní ọjọ́ òkú lẹ́gbẹ̀rẹ́ báyìí kó sì máa kọ chẹ́ẹ̀kì tẹ́tẹ́ mi lọ fáwọn èèyàn kó sì máa bẹ ọlọ́run pé ọlọ́run ọba o bọ́ọ̀ bá fún mi kò lè fún mi o. bọ́ọ̀ bá fún mi ẹrú rẹ yóò lè fún mi o ọ̀dọ̀ rẹ ní ti retí o kéèyàn ó sùn ti pírẹ́sidẹ́ǹtì tọ́lọ̀ bá lẹ́yìn òní lówó kọ̀mọ̀ ní ní yóò kàn jí láàárọ̀ ní òpètò ọ̀rọ̀ tiẹ̀ ẹ̀ tọ́kọ̀rọ̀ mi létí lóṣù tí ń bọ̀ tí n bá darí traffic bó bá tún dé yóò ní àbúrò àbúrò mo ti fọ̀rọ̀ ẹsẹ̀ mi kódà mo ti sọ fún kọ́bọ̀ pèpè àjẹkì rẹ kò ní rí gbà àbí kí wọ́n sáyìn látòkè sọ́ba. àrùn ajá yìí ẹ̀sìn ní ọlọ́run láwọn ẹni rẹ kùlá ìkàyẹ̀rì dúnà rahmatallá àwọn ẹni rẹ wọn ò ní ronú wọn ò sì ní retí ìdẹ̀ra kan lọ́dọ̀ ẹrú kan àfi lọ́dọ̀ dání lọ́dọ̀ ọlọ́run wàláhu gafúrò rahim sọ́tò lùbákàrà ayatu ẹ̀ǹtì jàmá mùsùlùmí gbogbo ta kálẹ̀ yìí tàwíìdì gbogbo ẹ̀ ìbádà tó kọ̀lì bíyà ni ìjọsìn ẹ̀mí ni sórí tábà ń pè ẹlẹ́sìn ni wá ẹlẹ́sìn ni wá ọ gbọ́dọ̀ fẹ́ẹ̀lì nínú ọ̀kan nínú gbogbo àkàlẹ̀ yẹn mọ́ fẹ́ẹ̀lì mẹ́o tó bá ń pè ẹlẹ́sìn tó bá ti fẹ́ẹ̀lì nínú ọ̀kan tá à ń sọ yìí ó yẹ sẹlẹ́sìn mọ́ lọ́dọ̀ wa ó lè máa kírun ó lè máa gbà wẹ́ ló ń lọ Mákà àmọ́ lọ́n máa níyàn rẹ̀ ó sì rẹ́mi rẹ̀ ọmọ kò ti fẹ́ẹ̀lì àní wọ́n níṣẹ́ ọ̀kan nínú àwọn e, àfa àgbà ńlẹ̀ Yorùbá tọrọ òye ẹja pé tọrọ òye ó sì lọ ní sì lọ lè ságbẹ́rẹ́ fún chairman local government kan ní maka tìmọ̀ mùsùlùmí ẹ wo bí díẹ̀ mí ẹ ti bàjẹ́ dé àníyàn ní bóyá tó bóyá òun náà lọ sanwó àfà lọ ọ̀kan sọ fún olówó kan ó ní olówó yẹn ó padà sọ fún wa ó ní ìgbà fẹ́ lọ maka làbáwọn bá pè wọ́n pé à àwọn ètò kan bẹ tó jẹ́ ń bí kó tó lọ maka o nítorí pé mọ́kà kọjá pé ẹni sáré wọlé kò sí kankan mẹ́wò ẹ̀gbọ́n kò sí kankan mọ́kà jama ẹ̀gbọ́n kò sí kankan mọ́kà ẹnìkan wà ń bẹ̀ta lọ́dọ̀ Allah ìdààmú ni bẹ́ẹ̀ ọba ti gbára lọ́nà yóò máa dààmú ni kọ́lọ́ mọ́tà sọ níbẹ̀ sẹ́wọ́n àwọn àlèbàdà tó gbọ́ ọ̀hìnrọ̀ àwọn ìjọsìn yìí ta fẹ́ kà yìí òun náà làwọn ìjọsìn yìí tọ́jẹ́ pé àwọn máa rí i lára yín ẹ̀yin náà máa rí lára wa aláàníkan lọ́wọ́ máa ń dá nítorí ẹ̀ ṣe àmọ́ á ṣe tí ó hàn kọ́ hàn gan-an ara ìsinmi nínú ẹ̀ òun náà ni àsọ̀lá kákẹ́rùn ó lè wà ń lẹ́kọ́ níwọ̀ wà ń lẹ́gbẹ́ ẹ̀mí rẹ̀ mọ́ ó sì gbọ́ lọ́n gbọ́ sì gbára lọ́lọ́run kọ́ mọ́ wà mọ́sálásí ìjọsìn yẹn ìwọ náà rí àwa náà ó sì bọ́ rí ọlọ́ni yá ayùwàlẹ́ni náà mànú ẹ̀yìn olùgbàgbọ́ òdodo èrìkà ọ̀hún ẹ máa rùkú wọ̀síjúdú ẹ máa fẹ̀rí kalẹ̀ wọ́n àbùdú rọ̀bàkún ẹ máa fi sin lọ́hún wọ̀fọ̀ alùlùkọ́yìrọ̀ ẹ máa wá sí eré lẹ́yìn rẹ̀ la alákùn tuflihun kẹ́lí jèrè ọlọ́ni a máa tẹ̀ ọ wà á tẹ̀ masáàsì ni tọ́ba jọkùnrin wọ̀rìkà máa rọ kẹ́hìn máa rùkú pẹ̀lú àwọn tí wọ́n rùkú sáwọn tí wọ́n rùkú ni yàrá ìlọ́wà àwọn àyànjú yẹ lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ní ojú òkúnu yàrá kọ́mọ lọ jímọ̀ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam wọ́ríkà ọmọ ara ọkùnrin eléyìí àárín nínú ìjọsìn wa sọlá wọn bí anábì pé ahabul amal ayul amal ahaba ilallah ọ̀kan náà àwọn sàhábà ó ní rí anábì mo fẹ́ sin lọ iṣẹ́ ò lọ́lọ́lá jù anábì ní iṣẹ́ tó lọ́lá jù téèyàn máa fi súnmọ́ lọ ọ̀fẹ́ mà ó ní bẹ́ẹ̀ tó lọ́lá jù lẹ́yìn tawhid tọ́lọ́lájú níṣẹ́ tá a máa rí báyìí pé àfi ń sin lọ́n anábì ní as-salatu ala waqtiha anábì ní ọmọ ilẹ̀ kírun ni wọ́n máa kí sásìkò rẹ̀ ẹ̀yọ́ máa yá mi. fawailun lil musallin ọlọ́run láwọn akẹ́rùn kan inú náà kan bẹ wáìlú wọn pè àwọn alákòó síbẹ̀ alladhina hum an salatihim sahun ó làwọn tí wọ́n máa ń jẹ̀rún pọ̀ ẹ̀gbọ́lọ́n ti yọ àwọn yìí ń kúrò nínú àwọn tí ó wà lìjánà tí wọ́n ní tọ́náwó oyé àjàrún pọ̀ wọ̀ náà kó tó wà lìjánà àbí tọ́lọ̀ máa fèrè ẹni tí ń kírun lásìkò rẹ̀ kò wá sí tí ó di ọlọ́wọ́ mọ́ wọ́n ṣe wá sí ni ọ̀yà àfààfà alẹ́ pẹ̀lú máìkì kò lè kírun ẹ̀yin kó mọ́ni ọ̀fà àwọn àfààlẹ́ o ẹ̀yin ṣe ìyàwó kò dìde ńlẹ̀ anábìnrin aláwọ̀ kìtì ha lásìkò rẹ̀ tọ́ba ní ilé iná ìbáàdà ni ó ní ah, ìbádà náà ni ká jẹun ká jẹran ká sì jẹ ṣẹ̀mó nílé àbí ìbádà ìbádà ni torí pé ẹ lọ lè dọ́mọ ya yín lóhùn àmọ́ bàádà tó ju bàádà lọ ti ṣe kíní ó ti dé bí ìrún ṣe stọ́ọ̀fù wọn lójú ogun ìdàkùn tó fi hìn fà kọ́mùtà láwọn sọ́lá ọlọ́run ní ẹ̀ ń jagun torí mi lóòótọ́ ẹfẹ́fẹ́ mi yín lẹ̀ ń torí mi àmọ́ ọ̀gá àjọsìn dé ẹ̀pinra yín méjì àsìkò gbọ́dọ̀ kọjá àwa dógun dúró nítorí irun àwa ń sọ pé ò lè dá mítìnì ẹbí dúró nítorí irun ìjọsìn náà ni àmójúra wọn lọ tó fi jákà àwọn ìjọsìn yẹn wọ́n júra wọn lọ inú ìjọsìn wọn láni tó jẹ́ ọ̀rọ̀ àyà sọ́ọ̀mù Ramadan ọlọ́ni ya ayọ̀ lẹ́dínà àmánu kùtìbà àrẹ kúmù síyàmù kàmà kùtìbà alẹ́ lẹ́dínà mi kọ́ bìlìkún la alákùn tàtàkùn ẹ má gbààwẹ̀ dandan ni fún yín ẹni tí ó bá gbààwẹ̀ kò sí lọ ìjọsìn ni ẹni bá fẹ́ sí lọ àwọn ẹni rẹ̀ láàárọ̀ yìí láàárọ̀ yìí láàárọ̀ yìí wọ́n ti tọrọ lọ́dọ̀ ọlọ́run pé Allahumma ballighna Ramadan ìjẹ́ mi wà nù wọn jẹ̀mọ́ jẹ́wọ́n náà wà nù wọn ìpè láàárọ̀ yìí ó ti ṣàdúrà Ramadan ọdún kan ni wọ́n máa fi ń tọrọ àdúrà lérí Ramadan ọdún oṣù mẹ́fà wọ́n máa fi béèrè pé ọlọ́run gba Ramadan tó sọ mẹ́fà wá ti kọjá oṣù mẹ́fà tó kù wọ́n mọ̀ fi sọfọ́lọ́n pé Allahumma ballighna Ramadan ó wá dé pé gbogbo ojú ayé tí wọ́n làwọn ẹni rí máa ń sọ pé ọlọ́run ọba o wọ́n ṣàgbà Ramadan lọ́wọ́ wa wọ́n ṣàjẹ́ Ramadan ọba wa ọlọ́run àbíọ́ Ramadan yìí fi ń bọ̀ lọ́dún yìí náà ọlọ́mọdé ó ṣe lẹ́yìn wa Allahumma ballighna Ramadan kò sí kúlù amàlẹ̀bùn ádámà lọ́wọ́ ilẹ̀ sọ ọgbà ládàá rẹ̀ fún rẹ̀ ó sì níye sọgbà afáwọ ẹnìkan ni o ní measurement fàyín náà wùlí ìwà àná ájì síbi èmi ọlọ́run ọba èmi ní ìwọ̀n aládàá tó bá wù fún fẹni tí ń gbà wẹ̀ ọ̀ràn yẹn lèyí tá sọ yóò àti ìdẹ́bi àwọn ṣẹ́ súnnáwó nínú àwọn ìjọsìn ọ̀ràn yàn zakatul mal ní kò yọ sàkáwó rẹ̀ wa ma umiru illa wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dinahu hunafa wa yuqimus salata wa yutuz zakah ọlọ́run ní mo ní kẹ́ ń sinmi ní ara tẹ́ mọ bí ń sinmi ní kẹ́ ní tawhid ara ẹni kẹ́ mọ kírun ara ẹni kẹ́ mọ mú owó nínú owó yín kẹ́ mọ fún àwọn tí wọn ò ní sọ́tùlù báyìí náà ẹni nínú àwọn àjọsìn ọ̀ràn yàn hajjul bayt oníkéyàn lọ Mẹ́kà walillahi ala nnasi hajjul bayt man istata'a ilayhi sabila ẹni lójú kó owó wò owó iṣẹ́ owó ogun tó kó jọ tọwọ́ fi lọ ẹ̀sìn ọlọ́run ní ọ̀ràn ni fún yín kẹ wá maka wà máa ń káfara fẹ́ni bá lágbára wà máa ń ẹni bá lóhùn ọ̀wá tó sì lówó 'anil 'alamin ọlọ́run bá ní òun rọrọ̀ kú òun owó ẹ̀ kọ́dà kìí sòun nìkan gbogbo àgbáńlá gbogbo yín bá lẹ̀ wá ẹ̀mí ọlọ́run bá òkè à mo ti kú òun yín nínú àwọn ìjọsìn tó jẹ́ ọ̀ràn ọ̀ràn yẹn ni kó ṣe dáadáa síjáde àti bàbá rẹ̀ ọwọ́ yẹn nẹ́fìlà lọ́wọ́ bàbá rẹ̀ ń fi ọ́ ọjà nẹ́fìlà ní jẹ̀bá inú ọ̀ràn yẹn ló lè já nítorí pé ìrun ọ̀ràn yẹn àti káṣí dáadáa sóbì ẹni ọ̀ràn yẹn méjèèjì àmọ́ ìrun ju káṣí dáadáa lọ ọ̀ràn yẹn nẹ́fìlà lọ́wọ́ ó lè já o dáàbì rẹ̀ máa bọ̀ wá ọlọ́run lọ hálíkọ̀ hálíkọ̀ ọ̀ràn yẹn ní kọ́ lálíkọ̀ ń dóhùn ó lè bá bàbá rẹ lọ́hùn ni o wá fọ mọ́tò ọwá ní ìwọ́n tí wọ́n fẹ́ ṣe dùwà kọ́ fọ mọ́tò bàbá rẹ ó ní ládàá dùwà lọ. nítorí sunna ni dùwà wájibù ni tán àtúrò wà nílé. láàṣẹ lọlẹ̀ kéwú kọ́ ọmọ máa fi tọ̀ fọ ìgbẹ́ kó fi sunna lẹ̀ àbí kọ́ fọ́ra yẹn lẹ̀ kọ́ máa lọ lè àbí kó fi ọ̀ràn yẹn lẹ̀ náà kó fọ ọ̀ràn yẹn lẹ̀ kó máa lọ sí mustahabu àwọn àjẹnú àtàwọn àwọn ọmọ èso wọn máa rẹ̀ ní pé àyínná mú kó kéwú ọlọ́ni ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara ọlọ́wọ́n bá ní ẹ tọ́jú àwọn ọmọ yẹn àtàwọn ìyàwó yín ẹ sọ wọn ká máa wọ́n ná àṣẹ ní ìbádà ní tarbiyatul awlad kọ́ máa tọ́jú àwọn ọmọ rẹ̀ kọ́ wá fọmálẹ̀ kọ́ wá lọ mọ́sálásí kọ́ máa lọ lè sùn wánà bí amúdì yìí ó ti fẹ́ẹ̀lì sùn wánà bí amúdì yìí mustahaba ni kọ́ tọ́jú ọmọ ọ̀ràn yẹn ni. ìṣẹ́dáadá sóbi wa ọ̀rọ̀ àyàn ni ọlọ́run wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana mo pan dandan fún yín kẹ́ ẹ má ṣẹlòmí lẹ́yìn mi mo ṣe dandan kẹ́ ẹ ṣe bàbá yá ti yá yín dandan ni jama ìbáda yín lágbága wàláhì ojú kìyàmù lé nìyọ. nínú àwọn ìjọsìn tó jẹ́ dandan alijihad ká lọ sí ojú ogun ẹ̀sìn. tó bá ṣẹlẹ̀ kálẹ̀ fẹ̀mí wálẹ̀ eléyìí náà jihad nínú àwọn jihad ká mú ẹran nínú àwọn ìbádà nínú àwọn ìbádà òun náà ni ká mú ẹran ká sì pa àwọn torí ọlọ́run sọmọkọ àárín nígbà tó mú ẹran jáde ni ọlọ́run ló pa á fún o ayédàkọjẹ tó fẹ́ jẹ abẹ́ran kó mọ abẹ́ran léyà abẹ́ran àdáyà mọ́kà sórí ẹran tí wọ́n ní kọ́ pa á fún àwọn ayé àbí kọ́ pa á kó fi àbí kọ́ pákọ́ afáwọn ìyá ìjẹ́ tán fẹ́ pa ọ́n gbàtọ́ rẹ̀ ọ́ gbogbo àwọn ẹran yẹn ẹran òsà ni àbẹ ẹran alákójọ ẹran ògún àwọn ẹran òsà alẹ́yìn wọ́n wá ń de wọ́n ń bọ̀ ọ̀gbọ̀dọ̀ ọ̀gbọ̀dọ̀ gbà ń bẹ̀ ọlọ́run ní kulẹ̀ torí wọn pa yẹn ni wọ́n pa fún ó sì ní tí wọ́n wá ọlọ́run ní kul inna salati ẹ máa sọ pé irun tí máa kí wa nusuki àtẹ̀rẹ̀ tí máa pa wa mahyaya wa mamati lillah àtàyè mi àti kú mi ọlọ́run ló ní gbogbo ẹ̀ rabbil ọba gbogbo ayé la sharika la kọ̀ṣẹ́lómi tí tún fún ní gbogbo nǹkan yìí má ẹ̀ nífẹ́ lómi nírun ẹ̀ sì nífẹ́ lómi lẹ́ràn ọ̀bìdálẹ́kà omeritu eléyìí ni àṣẹ tí wọ́n pa mí wà náà wàlú ní mùsùlùmí èmi là kọ́kọ́ mùsùlùmí ànábì ló sọ bẹ́ẹ̀ àyà yìí kọ́ èmi là kọ́kọ́ mùsùlùmí nínú ummati nínú àwọn ìjọ mi gbogbo àwọn ànábì ọlọ́run bá gbogbo wọn mùsùlùmí ni wọ́n látòkè délẹ̀ eléyìí àárín ní sátúlà ní àm àyà one sixty two dé one sixty three ànábì ní la'anallahu man dhabaha li ghayrillah ànábì lọ́lọ́run ọba ó ti ṣẹ́bilé gbogbo ẹni tó bá dẹran dùbúlẹ̀ tí wọ́n ń pa á fún tọ́lọ̀ ń da ṣé ń tẹ̀ ń pẹran fún un ṣé ń kàn yín lọ́dẹ̀ràn aláàtọ́ dá ẹran tó wo ẹran tó ní ọ́dàgbà tí ń tọ́jú ẹ̀ ẹ wá pa fún àláàmọ́ ẹ wá ń pa fún un tí ọlọ́ǹda ẹ wá ń pa tọ́lọ̀ǹda fún tọ́lọ̀ǹda ẹ̀sìn ni o kẹ́nìkan mọ̀ pé ẹbẹ́ ẹran lásán ni ká dúró ni ẹ̀sìn ni ànábì tani bá fẹ́ dúró náà anabi yóò minka sàfúrọ̀lá anabi yóò ní minka wa ilẹ̀ minka wa ilẹ̀ ìta anabi yóò sọ minka wa ilẹ̀ ìta ẹnà yìí lọ́dọ̀ rẹ̀ ló ti wá ìwọlọ́dà wà ilẹ̀ ìta torí rẹ̀ náà láti ń pa ó bismillah wallahu akbar amẹ́ran ẹ̀ràn àdúrà kẹ́lẹ̀ yá sùn lọ́kà yá ilẹ̀ tá à ń pa fàlìjànà ọlọ́sọ ní ń bẹ̀ ẹ̀yọ́ mayami tàbá fẹ́ lérí àwọn yẹn a máa lọ́lẹ̀ lérí anazir nídìí ìtẹ́wọ́n bá gbàgbọ́ lọ́sà bó o ṣe lérí nídìí igi araba yẹn òun sì kì í igi araba ni nítorí ọgbà kágbára kan bẹ lọ́wọ́ ẹ̀ tó fi yanjú ayé rẹ̀ ayé lè lérí níbi kankan o yóò fò nàbí naziri àwọn ẹni rẹ tí wọ́n bá lérí fọ́lọ́hún wọ́n ò mùsẹ̀ fọ́lọ́hún wọ̀yà káfùnà yàwó máa ń ká àná ṣàlùwò mùsùlùmí rọ ẹrú jọ́tí aburú rẹ̀ tó le gan ẹrú jọ tábúrú rẹ le gan oníjàlè kìyàmà ẹrú jọ náà máa ń bà wọn suratul insan aya seven kálẹ̀ eléri yẹn ẹ̀sìn ni o ká máa fẹ́ lomi nínú àwọn ẹ̀sìn ìbáàdà zahira silatu rahim ká máa so okùn ẹbí pọ̀ arrahimu anabi ní sẹ́rí okùn ẹbí muta'alliqatun bil arsh ó so máa lára sí ọlọ́run yóò máa wá sọ pé máa ń wàsọ̀lá ní wàsọ̀lá ọlọ́ ẹni bá somi ọlọ́run ò bá mi sọ́ dẹ́ni rẹ̀ sòmọ́ra rẹ̀ sọ́ọ́dẹ̀ mi ẹ̀ wọ́n máa ń kọ́tà àní ẹni bá jákun mi tó bá jákun ẹbí kọ́tà àwòlá ọlọ́run já àánú rẹ̀ kú lára ẹ̀ yọ ọ́ kú nínú àwọn ẹrù rẹ̀. tá a bá ń ṣe mítìnì ọ̀yẹ́ bí kí là ń ṣe jama à ń ṣe ìbádà ni o èyí ń lọ lájú kó ọmọ ṣe tìláwà kúránì lọ o abẹ́ ìgbọ́n ní ìsọfúnyí sẹ́ sílátù rọ́hìm wájibà ọ̀ràn ayẹni torí pé ọlọ́run bá gbé àwọn tí wọ́n ń dákun ẹbí ọlọ́run gbé wọn ṣépè nínú súra kan ọlọ́run ṣépè lè wọ́n bàbá kéwà ní ma priority nínú ẹ̀sìn ànímọ̀ èyí tó yẹ ká gbélẹ̀ èyí tó yẹ ká ṣe kíni èyí tó yẹ ká ṣe èyí tó yẹ ká ṣe lásìkò tásìkò fún èyí tó yẹ ká ṣe lásìkò tásìkò fẹ̀ ọ̀fẹ́ sì kan méjì ó yẹ kọ́ nímọ̀ nípa pé ìwọ ló dáa jù nínú méjèèjì lọ́wọ́lọ́wọ́ báyìí àbí ìwọ ló lọ́lá jù nínú ẹ̀ kọ́ ọmọ sí dáadáa sí ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ àṣẹ ni wà á ṣòro hàn nábìlì máa àrùn ọlọ́run ni ẹ sì dáadáa sáwọn ìyàwó yín ẹ má fìyà jẹ wọn o ẹ má pa wọn tí o ẹ má lù wọn o ẹ má ṣàbùrú sí wọn o ẹ má dùn wọn nú o ẹ má pa wọn lẹ́rìn o àṣẹ lẹ́tọ̀dọ̀ ọlọ́run Allah ni ẹ̀sìn ni wọ́n ní bí àtọkọ tó bá wọra wọn báyìí tí wọ́n wọra wọn lójú títọ̀ nínú ẹgbà wá kan wọ́n ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò sì kọ́ ládàá kalẹ̀ fún wọn nínú fáìlì wọn àdẹ́bìnrin kò fún ìyàwó rẹ̀ lóúnjẹ kò nù lókè lẹ́ẹ̀bà àbí sẹ̀mó àbí wíìtì kò kì í sí lẹ́nu àdẹ́bìnrin wọ́n sì kọ́ ládàá lẹ̀ aya níjọ́ láti ṣẹ́gbẹ̀ lọ́mọ́fẹ́ sí ó dáadáa pẹ̀lú wa a máa fi jọ́sìn jama kí ìyàwó náà ọlọ́ni fasọ́lé hátù kọ́ ní táàtù ọlọ́run láwọn obìnrin rẹ̀ ilẹ̀ àwọn obìnrin tí wọ́n ń gbọ́rọ̀ sọ́kọ wọn lẹ́nu àwọn ohun mọ̀ gbọ́rọ̀ máa ìmọ̀ bí wọ́n ti rí àwọn agídí eréṣẹ́sì ẹ máa wá bèrè pé sọ ọlẹ́lòmíì ni tó tọkọ yìí bá kú kó tó mọ yìí ẹ̀ àwọn ọ̀rọ̀ dáadáa ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ ṣé ọlẹ́lòmí yàtọ̀ sí ọlọ́run ọlẹ́lòmí pípọ̀ náà ní sìn fún ọlọ́njẹ ọlọ́run ni òun náà lọkọ rẹ òun lọ́lọ́run fi sọ̀gá rẹ tó lọ́dẹ tó gbọ́dọ̀ sí lẹ́nu tó ń sọ fún pé bí wọ́n ṣe ṣe tiẹ̀ rẹ̀. àṣé ìmá àṣẹ ọkọ ìbáàdà ni ṣé bí àsùmáwò ọlọ́lẹ̀ bá ìjọ kan ó láwọn obìnrin wọ́n ń dowó àwọn ọkùnrin yìí pé ọlọ wọ́n kírun wọ́n kírun àwọn ọba wọn kí gbogbo bó o ní tàwọn àwọn náà fẹ́ gbawájú àwọn òfin kọjá pa àwọn ọkùnrin ni wọ́n máa gbawájú gbogbo nǹkan ẹ gbọ́n tí anabi ní kọ́ sọ fún wọn anabi ní anabi sọ fún wọn ọyẹ akubiri kúlámà làkìtì gbogbo ẹni bá ti pàdé nínú gbogbo ọ̀nà obìnrin ipe tọ́ àtò hún náà azuwa jihin na tí wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ wọn lásán káàdì ló dáadìka ó ṣe déédéé jihad ó ṣe déédéé kìyàbù lè ó ṣe déédéé káwọn máa kírun jama ó ṣe déédéé káwọn máa kírun juma. ọwọ́n ń pèrè ẹlẹ́rẹ́sìn ọwọ́n gbé àwọn borí àti ìdíje lóru àgbà wà lámísì àmọ́ ọkọ tèmi ò lè sọ pé báyìí lòun fẹ́ yín sọ fún pé rọ́ọ̀ am educated ṣé kò mọ̀ pé mo kàwé ni ṣé téèyàn bá kàwé wọ́n máa wá darí ẹ̀sì ẹ̀sì ọ̀nà ìwé wo lọ́kà jẹ́ máa ìwé wo lọ́kà tó fẹ́ kàwé náà. ìmí ọ̀wá lòun lásàlátù lọ́wọ́ afọkọ rẹ̀ ẹlẹ́lẹ́ àsàlátù tọ̀lọ́ olóòlè gbóhùn sókè ní ẹsàlátù olóòlè ń dá wákà gbogbo ọkùnrin gbóhùn rẹ bíbí àná lè tó ń ṣe jama ó tún wá jáde lóru olóòlè ń sọta ájú di wọn ní ìrùn ọ̀ràn yẹn lórí ara rẹ olóòlè di ọba sí ní mọ́tàlásí ànábì lọ ọwọ́ nítorí náà fílà tí wọn bẹ̀ ọ́ òun ní káàkiri lóru ọkọ rẹ wá wa púlò báyà kò rọrùn sùn ni wọn gbé wọn lè sin lọ́ni ẹ̀sìn kọ́ o ìranù ló ń ṣe ìranù kọ́ o àbí ṣé ìranù kọ́ o jama ni wọ́n lásìkò méjì tó bọ̀dé wọ́n bọ̀ mẹ́sẹ̀ tí márùn ẹ má bá wọn ẹ má bá wọn tó bá ti pé kẹsọ fún mi. jàmá mùsùlùmí àwọn èèyàn ń fẹ́ ní jojoojúmọ́ ni ẹ wà wọn ní ẹ̀sìn ńlé oúnjẹ tán lé ó ní káwọn náà wọ́gbọ̀n rẹ̀ dá fún àwọn kọ̀ọ̀mọ̀ pé oúnjẹ tó ń provide ẹ̀sìn a máa wá ba nǹkan jẹ́ wọ́n máa wá láwọn mùsùlùmí náà ní nígbà mi wọ́n ní àwọn alùsùn náà yẹ ẹ̀wọ̀n ìtọ́jú obìnrin àwọn òsì ń bẹ̀ o àwọn òsì kíni sọ pé òsì ń bẹ̀ ẹ̀sìn wa ló dáa jù ká gbọ́ yé ní kókó sẹ́rà wọn ká lè wá jíjẹ mímu ẹ̀yọ́ mayami kọ́ máa gùn kẹ̀kẹ́ náà pẹ̀lú rẹ jẹ́jẹ́ kọmọ máa gbọ̀kadà rẹ jẹ́jẹ́ mọ́tò rẹ bọ́ọ̀sì rẹ kọ́ máa lọ lọ sọ́mìlì wọ́n lè ṣiṣẹ́ rẹ ẹ̀sìn ni o kí ni mo gbé jẹ̀mọ́ bá a ṣe rówó tá ìjẹun ẹ̀sìn ni o tó ṣe jẹ́ pé tọ̀bà rówó kólẹ̀ ọ̀sẹ̀ sí ẹni ìyàwó bá ti ń bọ́ ó ìwọ̀n ni ah, ilé ayé òsì kankan bẹ́ẹ̀ sọ́ọ́mọ yẹ gbèsè tó wà lọ́rùn rẹ̀ owó lówó tọrọ jẹun ọ̀nàwó ọ̀wọ́ amúra ṣiṣẹ́ ọwọ́ pé alọ́lé kéwú ni àwa àfáàlà wa àwọn olùkòkò sójú ọ̀dọ̀ ọlọ́ọ̀ni wa àwọn èyí sábà jòkó ń lé ayé jòkó ń bíṣẹ́ tárakùnrin kan bọ̀ sí ńlá agún yọ̀bọ̀ ànábì ní ah, ọ̀rọ̀ yín ọmọ ìyá kan ní bọ̀ làwọn sàhábà ní ìbájẹ́ gbogbo ogun tó ń yìí kọ́ wá jẹ́ pé jihadi ọkọ̀ àtò e, àdá ńlọ wá ń là sí ọ̀lọ́ ńlá agùn yìí sí ìbá dáa fún ọ jẹ́ ọ mú náà lọ́wọ́ tó báyìí àdẹ́bì ní sẹ́rẹ́ arákùnrin ti ń bọ̀ tó bá jẹ́ pé wàhálà ti ń ṣe lérí bí ó ṣe rówó ni torí kó lè bá fún ìyá àti bàbá rẹ̀ tó darúgbó jẹ kó lè bá tọ́jú ìyàwó àtọmọ kó wọn lè kájú kù níbi dúkìá àwọn èèyàn torí tọ̀ ti ní ọmọ ara àwọn tó ní bọ́ọ̀ bá ti ṣiṣẹ́ ọmọ ilé àwọn tí wọ́n ṣiṣẹ́ káàdì àníbi tó bá jẹ́ pé ifá òun náà fẹ́ fi ká ojú kò níbi dúkìá àwọn èèyàn kó ló gbà pé àìmí náà ní díẹ̀ bí o ṣe tó nǹkan àníbi nípa òun fi jihad inú jihad lọ́wọ́ yìí sì jihad yẹn ọwọ́ apá jihad kan sí ọwọ́ sí jihad mi ọwọ́ àwọn òfin jihad wo ló nípa oye abákanjọ ni oníṣáyẹsọ ni mo fẹ́ wá wọlé kéwú mo ní ló ti níyàwó ló níyàwó mo ní bó ní iṣẹ́ à ó ní àǹbẹ̀lọ́ náà ni mo ní wò ní kéwú lọ́dọ̀ tèmi ọ̀dọ̀ tèmi kò ti kéwú nígbà wọn wá kó lè kéwu kí ló mú lọlé ọmọ wa tẹwọ ọmọ fọwọrọwọ lọ́dọ̀ obìnrin yóò juwe yóò kẹ lókè àwọn fámìlì yìí jàmá mùsùlùmí iṣẹ́ ọwọ́ jihadi ni iṣẹ ọwọ́ ìbádà ni o. kama iṣẹ́ bá a ṣe ń lagún tá a lọ dáhùn ẹ̀yẹ ìbáda ni alẹ́bí sàdúrà fún yín ó ní Allahumma bárìkì sí ìbùkúrì ummati gbogbo àwọn ìjọ mi tí wọ́n ń jáde lẹ́nu iṣẹ́ ọlọ́run wọ́n jù wọ́n wálé lásán bá anábì ṣe wí nu ọlọ́run wọ́n jù wọ́n wálé lásán kọ́lọ̀ ń falùbáríkà níṣẹ́ wọn ọwọ́ ti sọ́ọ̀bù ọwọ́ lọ fẹ́rẹ̀ níbo lọ́lọ́run kéwú níbo lọ́lọ́run wà mọ́ṣáláṣí kan òun ṣèbádà ìbádà wo kọ́ ọ̀jọ̀ kó sọ́ọ̀bù ni ó lóore ju tó lè ṣe lọ ọ wà fi ìyàwó àtọmọlẹ̀ sínú wàhálà ayé ọ ìyàwó à ń tàbí tó tọ́jú ìyá ìyàwó ẹ̀ bọ́ọ̀ bá ṣe wá tọ́jú ìyá ìyàwó rẹ̀ ní tọ́jú ìyàwó ẹ̀ kí ìyàwó rẹ̀ kó lè tọ́jú ìyá ẹ̀ ọ̀rá yẹn ni kí tọ́jú ìyàwó rẹ̀ ni kí ìyàwó rẹ̀ tọ́jú ìyá ẹ̀ ọwọ́ ń ọwọ́ ń tẹ́wọ́ kò sí kankan kò sí kankan kò sí kankan báwo. ilé ayé ni ó ti máa bàjẹ́ kó nítorí ọlọ́run ọba ó ní wájà ẹ wájà ń nà hárọ́ máa ṣà òun fi ọ̀sá kalẹ̀ fún yín kẹ́ ẹ máa fi wájú jẹ mú kàdí wọn ò ní ẹjọ́ kó mọ́sáàsì rúmọ́dù bẹ́ẹ̀ nìkan tó jòkó mọ́sáàsì kí ló ṣe fún ó ní tọ́ọ̀ bá dìde iná lẹ́gbà so àtẹ́lẹ́sọ̀ ọmọ anasama asúmùtúrù dáhàbà so rò pé sánmà yóò owó fún ọ nínú mọ́sáàsì ọ̀fọ̀ bọ̀ lówó oúnjẹ àwọn sàábà ní sàárà wo ló dáa jù téèyàn máa ń ṣe ànábìyẹn ẹ̀mọ́ sàárà tó dáa jù ṣe àrò pé ìtẹ́ fún wọn aláta ni àbí ìtẹ́ fún àwọn olùbárà àbí ìtẹ́ dẹ́sí mọ́sáàsì ànábìyẹn sàárà tó dáa jù lè yí tẹ́ ń ná fúnra yín sẹ́mi ara rẹ̀ èyí tó dáa tẹ̀lé lè yí tó ń ná fáwọn ẹbí ẹ̀. káfíẹ̀ṣẹ́ lẹ̀ ká má ṣẹlọ́n kọ́pọ̀tínítì ọtí ọ̀yọ́kọ́ mọ́mọ́ Ìbàdàn opportunity sì náà yọ owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn níbi tẹ́ lò arábìnrin náà ti ṣe tán ìwọ náà ti ṣe tán ọwọ́ kan mi lójú pé ọlọ́run ọlọ́run mo kára dún torí wọ ọlọ́run kí n lè wọlé jẹ́nà rẹ̀ ìbàdàn gbogbo àwọn yẹn ń lo jìbìtì wo lo gbogbo àìlú yẹn o lè má ra mọ́tò tí wọ́n ra o sì lè má kọ́lé tí wọ́n kọ́ àmọ́ tó ń ṣe ní ìbàdàn tẹ́lifùlù màá sùn ìbàdàn ṣe awara àwọn ìbádà tó jẹ́ ẹni bá lè ṣe kó ṣe yọgbà ládá ẹni tí ó bá ṣe kò ní gbẹ̀ṣẹ̀ àmọ́dá ká máa ṣe òun náà làwọn ìrun tàtà wà wítìrí látàtí àlìfájìrì ànábìlẹ̀ yìí ṣe lọ́lá ju gbogbo ayé lọ ìrun duha ká máa ṣe kìyàmù lè gbogbo àtàbásàlọ̀wọ̀lá ká máa ṣe rákà méjì àbí jù bẹ́ẹ̀ lọ ìrun tàráwì gbogbo àwọn eléyìí àwọn ìrun tá a máa kí lẹ́yìn ìrun kọ̀ọ̀kan súnánù rọ́tíbà gbogbo àwọn eléyìí kì í sọ̀rọ̀ àyàn o máa fẹ́ téèyàn máa ṣe téèyàn bá ń ṣe pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba yọ̀ọ̀bà wọn ju ọlọ́wọ́n ọba wọn wọ́n wá ń kí ìran ọ̀ràn yàn lọ́wọ́ ìwọ́ yẹn náfìlà Allahu akbar Allahu akbar kí ló ṣe jẹ́mọ́ ọmọ bá ràn wọn náfìlà lọ ọjà ni bọ́ọ̀ bá wá kéwú ọwà pé ti ń sáré kí náfìlà ọ̀ràn yàn wà bọ́ àwọn èso ọmọ wọn rẹ̀rìn ọ̀rágọ̀ kò kéwú àìkéwú yóò lóun fẹ́ sáré ìjọba náfìlà yóò wá kí wìrìwìrì irun wìrìwìrì wé sí gbà bọ́bá wa já lọ́fílà yẹn bọ́bá wa lọ́lẹ̀ jọ́yìn ọ̀ràn yàn iná mọ́lẹ̀ àbálù ńkọ́ bí nìyá àti àáfún ní ládàá náfílà yẹn pẹ̀lú àníyàn tó ti bẹ̀rẹ̀ yóò tún wá bá ìrùn ọ̀ràn yẹn ní complete ẹ̀wọ̀ kéwù. ah ṣètánì fẹ́ràn àwọn tí wọn ò kéwù dáńsẹ̀ ọ fẹ́ràn àwọn gan o a yànjú ẹ̀ lọ́la kọ́ lọ́mọ́ta jà máa inṣàlá àwẹ̀ àlàmísì àti mande ọ̀dà púpọ̀ ìjọsìn gbogbo eléyìí ti tó láti fi súnmọ́ lọ ìjọ mẹ́ta láàrin oṣù pẹ̀lú ìjọ mẹ́jọ monday thursday ọdíjọ mọ́kànlá mọ́kànlá nínú ọgbọ̀n ó tó ó wá ní o tó fẹ́ gbàwẹ̀ sí àwẹ̀ anábì dáwọ́dà mbẹ́mbẹ́ ó jẹun lẹ́yìn ó sì lọ́la ó jẹun lẹ́yìn ó sì àmọ́ anábì kan ọ̀gbá anábì kan ọ̀sẹ̀ kínní ọ̀gbá àmọ́ tọ́wá ní ìwọ fẹ́ràn àwẹ̀ má àwọn ìjọsìn tàtàwà kò gbóúnjẹ kò bùnyàn kò bùnyàn lásán tó lò bàtà tó lò gbogbo àwọn ilé ìbádà ní kọ́ sàn gbèsè yàn ìbádà tàtàwà sàárà àtọ́jẹ́ tàtàwà umura tàtàwà ni ká sọ ẹnu wa àbí ìbádà tó lè sàn ká máa fi ẹnu wa ká máa fi sọ ń tọ́ da ìbádà nínú ẹni ká máa fi kakura ká máa pè é sójú ọ̀nà ọlọ́run kí wọ́n ní màmá mi ní kí n máa bọ̀ wá ń bá gan kí ni ń ṣe lọ́wọ́ ń ṣe dáwà afá kamaru máa bọ̀ wá ń bága mo ti wá ń bága báyìí kí wá ní èmi ń jí sí ọlọ́n lọ́wọ́ màmá bẹ́ẹ̀ bá lè gọ̀kadà ẹ gọ̀kadà bẹ́ẹ̀ bá sì lè máa rìn ẹ máa rìn bọ̀ wálé kéwò yìí nu ní gbé máìkì fún àfá nábàbà ní pé tó ìyá mi ń ṣe kí ni ìyá mi ń pè mí torí pé èyí ni ọ̀rọ̀ yẹn ni tẹ́lẹ̀ yìí ti ṣe yìí kẹsẹ́ ọ̀rọ̀ yẹn fún mi àbí tó bá wá bílẹ̀ mi sì wọ̀ náà àbí jìyà èmi mo fi súnmọ́ lọ wípé tòyí báyìí lẹ́yìn máa ṣe wáṣí ẹnìké wo kẹ́ mọ́ máa há sọ́wọ́ ṣètọ́ o nínú ẹ̀ ó dàní kàmá ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha iye tó bá lè wí àmọ́ má ti aṣọ ẹ má sì ṣe papọ̀ á yẹn jù ẹ lọ́la nínú ẹ̀kọ́ mọ́ni subhanallah wa bihamdi subhanallah alazim subhanallah wa bihamdi subhanallah alazim subhanallah wa bihamdi subhanallah alazim anabi ni tọba ṣe bẹ́ẹ̀ tọba ẹ̀ka ọgọ́rùn tọba ẹ̀ka ọgọ́rùn tọba ọlọ́run pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ìbá tó odò subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi tó bá sọgọ́n allah subhanahu wa ta'ala ọlọ́run bá allah subhanahu wa ta'ala yóò pa ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìbá pọ̀ tó odò subhanallah wa bihamdi ọgọ́n tó bá subhanallah wa bihamdi aldi subhanallah wa bihamdi subhanallah al-azim fi ọ sínú àwọn tó pé iṣẹ́ òṣùwọ̀n wọn kalimatani khafifatani ala lisan oṣù wọn rẹ yóò alikiyama yóò gangan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú ẹ̀nà astaghfirullah wa atubu ilayhi astaghfirullah nínú ẹ̀nà àṣàlátù fún ànábì torí wọn máa láyé sàṣàlátù àwọn alùsùn àwọn èso sàṣàlátù àṣàlátù wà nínú àwọn bọ́bá ṣe ọ̀kan ọlọ́run ó tọ ṣé ó ṣe àánú mẹ́wàá fún ọ padà kọ́ máa ìjà ara àjọsìn ni ẹni bá wọ́n ṣe bá dà ọlọ́run ó sọ́dọ̀ ṣe ilé ayé rọrùn sórí ẹni ìtọ́lọ́run fún àwọn tí wọ́n ń béèrè ayé nìkan

ya ayyatu han nafsul mutmainna gbogbo ẹni tí máa ń sin ta kálẹ̀ yìí ẹ̀mí rọ̀ balẹ̀ tó bá fẹ́ kú ya ayyatu han nafsul mutmainna irji'i ila rabbiki radiyatan mardiya ọlọ́run ní ìwẹ̀ ẹrú mi ó ti jáde láyé gbogbo ìjọsìn yìí ló ń ṣe àti yọnu sí ọ ìwọ náà yọnu sí ta fún ọ ìkòlè fi ìbáàdì ọyà náà lè darapọ̀ máwọn ẹrú mi kí làwọn ìbádùn ṣe wọn àbádà ọlọ́run wọ́n sì wàdìkùnlé jannati mọ̀wálé wà lìjánà ọlọ́mọsà wọlé agbára rẹ̀ ọlọ́mọsà ìṣòwò ọlọ́mọ àlìjánà gbogbo ìbáàdà tá a ṣe tá a fi dánmọ àlìjánà ọlọ́mọsà jáde máa ṣe ìbáàdà tá a ṣe tọ́lọ́wọ̀n sọ pé a ṣe tí ó sọ wá dánmọ ọlọ́mọsà lè wájú náà sí alágbára ọlọ́wọ̀n fún ọlọ́wọ̀n ọba tó fún wa ní ọjọ́ lò adúpẹ́ fún ọlọ́wọ̀n ọba tó fún wa ní ọ̀rọ̀ kọlọ́n wa wọlé àánú rẹ̀ èyí tó tún kọlọ́ lánàá kọlọ́ mọ́sá ìsìn náà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh salamu wa rahmatullahi wa barakatuh ẹ jẹ́ ká ṣe jazakumullahu khairan fáwọn ìmáàmù wa kọlọ́n kọ́ bá àtẹ̀lékún gígùn ẹ̀mí àti àlàáfíà ara wọn